والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الحمد لله الذي أمر بصلة الأرحام والصلاة والسلام على نبينا محمد نبي الأنام وعلى آله وأصحابه الطيبين العالم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ فو الله ọba wa ọba Allah ọba tí ó pa wá láṣẹ nínú tírà nínú hadithi rẹ̀ ipe ká máa so okùn ẹbí pọ̀ àwátajọ jẹ́bí ká máa yára wa ká máa fẹ́ra wa sílẹ̀ ká máa ṣe dáadáa síra wa ọlọ́run ọba wa ọpàṣẹ bẹ́ẹ̀ nínú alukur'an ọlọ́run ọba tí wá ní ká máa jókun ẹbí ọjá nítorí àwọn àǹfààní tó wà ń bẹ láyé àti lọ́run yóò dá ká dúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadé nínú ọ̀rọ̀ tó yẹn máa ń jòkó gbọ́ tí máa ń sàǹfààní fún yàn láyé òun náà ni tó bá ní ṣe pẹ̀lú àyà Kùránì ẹ̀rí ìlànà tó yẹn máa ń tẹ̀lé tó yẹn ní sábà máa ń bẹ̀ òun náà ni ojú ọ̀nà súnnà gbogbo tó bá ti yàtọ̀ sí súnà nẹ́bùwà Muhammad ìṣìnà ni àdádálẹ̀ ni àdáwò ni àbẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọ́sàn fẹsẹ̀ wa múlẹ̀ lérí súnà nẹ́bùwà Muhammad ẹ̀yọ́ mayami nínú ó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tá a fi ń jẹ́ mùsùlùmí òdodo òun náà ni ṣúlátù ráhìmí ahamiyatuha wa aniwa'uha wa fawaiduha ìṣó okùn ẹbí pọ̀ pàtàkì ìmásokùn ẹbí àwọn ọ̀nà tí a máa ń gbà fi ṣe dáadáa sáwọn ẹbí àwọn nǹkan tí máa ń fà àtókùn ẹbí fi máa ń já àwọn àǹfààní téèyàn máa ń jẹ téèyàn bá ń sokùn ẹbí láyé àti lọ́run òun náà ní ta fẹ́ gbéyẹ̀ wò ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa sílẹ̀tọ̀lẹ̀ àrhámi ìyàlẹ̀ ẹ̀sánú ìlàlẹ̀ akọ̀rọ̀bì ìtí wọ́n ń pè ní kéèyàn máa sokùn ẹbí pọ̀ òun náà ní kéèyàn máa ṣe dáadáa sí àwọn tàjọ jẹ́bí papọ̀ وإيصال ما أمكن من الخير إليهم gbogbo dáadáa tí pààyàn bá ká kéèyàn máa ودفعوا ما أمكن من الشر عنهم gbogbo agbára téèyàn bá ní téèyàn fi máa ti aburú kò fún wọn gbogbo agbára téèyàn bá ní téèyàn lè fi gbé wàhálà kó òfẹ́ bí ìtí wọ́n ń pè ní pé èèyàn ẹbí nìyẹn ọmọ sí dáadáa sẹ́bí ó sì máa gbé àdánwò kó fẹ́ bí. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wa min jamalil islam nínú àwọn ẹwà islam tá a máa rí lọ́dọ̀ ẹni tí ọba gba islam òun náà ni khuliqu sulatir rahim òun náà ni ìwà dáadáa téèyàn fi ń sokùn ẹbí papọ̀ ìbádẹ́tù من العبادات الظاهرة zọ́hìrọ̀ ìmọ̀sókun ẹbí السنيو ẹ̀sìn ni ó tí ìbá pẹ̀rẹ̀ ẹ̀lẹ́lẹ́sìn tá a bá rí lára ẹ̀sìn rẹ ti dínkù kìí ṣe kèfèrí àmọ́ kìí ṣe lẹ́sìn tó pé tá a bá rí èèyàn tó múra dáadáa ó múra ẹ̀sìn lọ́kùnrin wa lóbìnrin wa a gbà pé mùsùlùmí ní ń bọ̀ yìí wọ́n ní kọ̀ sì tó àfikásínlọ́lẹ̀ béèrè nínú ẹbí wípé sí àfà àtàrí ájí àtàrí ọmọ tàrí yẹn sísà tàrí yẹn tí wọ́n dá nínú ẹbí tí wọ́n bá ní àà àà àà ẹ̀sìn dọ́gba yẹn ẹ̀sìn súnà yẹn ẹ̀sìn dáadáa lọ́gbà o nígbò ti gbà á ló ti dá aṣọ wa nínú ẹbí nígbà náà ló tó dẹni rẹ̀ ẹlẹ́hàá à èèyàn nú ní màá sokùn ẹbí pọ̀ nígbà náà ló tó dẹni rí ìbádàtò mí náà ìbádàtò zahira ẹnì kọ̀ọ̀kan wa ká lè mọ̀ yí pé bí ìrun ṣe jẹ́ ìbádà ààwẹ̀ tó jẹ́ ìbádà hajj lílọ káyọ̀ zaka wọ́n ní ká lè mọ̀ dájú pé sulatul arhami ìbádàtò wájibàtò mí náà ìbádàtò zahira ẹ̀sìn kan lòun náà kí wá ṣe ẹ̀sìn mustahaba tá bọ́bá wúyàn èèyàn lè ṣe bí ọba wù èèyàn lè gbé kalẹ̀ wájibà dandan ni kéèyàn máa sókun ẹbí papọ̀ nínú àwọn ẹ̀sìn tá a máa rí lára àyà tá a ní mùsùlùmí gidi òun náà ni ká béèrè rẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ kí wọ́n ní lágbájá kìí ti fi ọkàn ní àmì sùjúdù àmì ìfẹ́ríkanlẹ̀ nìkan o ọ̀dà nínú ẹbí níjọ́ ọ̀rọ̀ ọba ti débẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa a kú eríire ẹni tí ó bá ti sí ẹni tí ó bá ti ṣàtúnṣe kó lè ṣàtúnṣe. mọ́nàfún zawul arham àwọn àwògán là ń pè ní ẹbí nítorí pé kìí ṣe gbogbo àwọn tá ń pè lẹ́bí òun náà lẹ́bí nígbà míì a ní àwọn èèyàn tí wọ́n bá wa gbé àbí tí wọ́n ti di family friend ni wa tí wọ́n dàbí ẹbí wa àmọ́ wọn ẹsẹ̀ bí wa sẹ́rí nínú Islam gbogbo ẹ̀dá ọlọ́run pátá lànàbì ní ká máa ṣe dáadáa sí wa khaliqin nasa bi khuluqin hasan anas tó bá ti jọ́ mi èèyàn ìbá jẹ́ muslim ìbá àmọ́ jẹ́ muslim ànàbì ní ẹ máa ṣe dáadáa sọ́mi èèyàn ṣe wá rí ká wá máa wá ṣe dáadáa sí àwọn tí a jọ jẹ́ bí òun wá jẹ́ dandan ọ̀ràn yẹn ni àwọn wo ni zawul arham àwọn ẹbí rẹ̀ tó fi lọlẹ̀ dá wọn mọ̀ látara bẹ́ẹ̀ ọlọ́lẹ̀ wọṣẹ́ láti fi rí ojú rẹ̀ ọlọ́run ọba níjọ́ kìyàmọ̀ alákọ̀ọ́kọ́ àbá àwọn bàbá wa bàbá tó bí wa wal ummahat ìyá wa àwọn ìyá tó bí wa wal ajdad àwọn bàbá bàbá wa wal jaddad àti àwọn ìyá bàbá wa àti àwọn bàbá ìyá wa àti ìyá ìyá wa bàbá rẹ̀ àtàwọn òbí tiẹ̀ ìyá rẹ̀ àti àwọn òbí tiẹ̀ sọ̀mọ̀pá àwọn wà lókè lẹ́yìn náà wọlé àwòláàdì àwọn ọmọ tá a bí wá àwòláàdì òhùn àtàwọn ọmọ tí wọ́n àtọmọ ọmọ ọmọ gbogbo àwọn ọmọ tọmọ rẹ bá ti bí nípìnlẹ̀ kẹwàá àwọn ẹbí rẹ nù nípìnlẹ̀ kẹsàn-án ìpele ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run kí ẹlòmíì bá ṣe jòkólẹ̀ yìí ni ó ti lọ́mọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ ọmọ ọmọ ọmọ àánú látọ̀dọ̀ ọlọ́run ẹlòmíì bá ṣe jòkólẹ̀ yìí ó ní bàbá ó ní bàbá bàbá ó ní ìyá ó ní ìyá ìyá ó ní bàbá ìyá ó ní bàbá ó ní ìyá bàbá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n ń pè ní ẹbí nìyẹn tí wọ́n bá ní máa sokùn ẹbí pọ̀ àwọn tó máa sokùn wọn pọ̀ nìyẹn lẹ́yìn náà wal ikhwa àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ bí yín papọ̀ ìyá kan náà ló bí yín bàbá kan náà ló bí yín wal akhawati lọ́kùnrin wọn àbí lóbìnrin wọn wà ò ládòhun àtàwọn ọmọ tí náà ọmọ bọ́dà ẹ̀ bọ́dà àtàwọn ọmọ ẹ̀ sísà ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wal àmàmú ẹgbẹ́ bàbá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wal àmàtú àti ẹ̀gbọ́n bàbá rẹ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ lọ́kùnrin àbúrò bàbá rẹ lọ́kùnrin àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n bàbá ẹ̀ lóbìnrin àti àwọn ọmọ rẹ̀ àtàbúrò bàbá ẹ̀ lóbìnrin àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àtàbúrò bàbá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ wọn ẹ̀yọ́ máa yá mi ẹ̀gbọ́n ìyá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀ ẹ̀rí gbélẹ̀ ti kún jama dáwọn ní kálukú ọmọ kà yí tọ́wà lọ́rùn rẹ̀ ń sìn ọlọ́run ọmọ ọlọ́mọdé ń o ọlọ́mọdé atẹ́ ń bẹ̀ mọ́jà àṣìṣe ń bẹ̀ àwọn tó mójútó tó fi ní ṣìṣe àwọn tó mójútó tó mọ wọn papọ̀ ẹbí òfin ní já arham wọ́n ní gbogbo wa jẹ́ mùsùlùmí òdodo especially àwọn tá à ń ṣe súnà kún ìsìláàmù tiwa àyíṣẹ́gbẹ́ o jẹ̀mọ́ àbá máa ń gba fọ́ọ̀mù ká tó wọnú alùsúnà kò sí fọ́ọ̀mù tó bá ti gbà pé tọ́lọ́run sọ dáa nábì ń sọ lókùn tó máa tẹ̀lé ìwọ náà ti di alùsúnà ẹ dákun nọ́mbà kí ni mí kò sí nọ́mbà gbogbo àwọn jẹ́ alùsúnà pátá náà ló àwa la di àjòjì lójú àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́mọ́sà ìsàlókun yín máa ní wa ọlọ́run ọba àlá ó ti wá jáde àwa di strangers wọ́n mọ̀ wá wò wá ipe ah, ah, ẹ̀rí ẹ̀rí àwa láyé ń wò lọ́wọ́ báyìí jàmá wọ́n ti rí bẹ̀rẹ̀ alùbídíà wọ́n ti rí parí wọn nínú àwọn ẹ̀sìn tí ànábì mú wá fún wa tá a fi jẹ́ alùsùnà òun náà ní sílà tó lù arham òun náà ni ká máa sokùn ẹbí papọ̀ kí wọ́n béèrè rẹ nínú ẹbí káwọn ẹbí rẹ ká máa ròyìn rẹ dáadáa wọ́n ní pàtàkì máa sokùn ẹbí papọ̀ yóò máa yé wa pẹ̀lú àwọn àyà tí mo fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ ká lè máa pè sílátò rahimi amúrò ìláhi ìmásokùn ẹbí papọ̀ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ni tọ́lọ́run bá sì pàṣẹ ìjọsìn yóò máa ṣe kíni ni wọ́n máa jẹ́ téèyàn ò sì gbọ́dọ̀ má tẹ̀lé àṣẹ náà kọ́ mọ́ ọlọ́run sílátù rọ́hìmì عبادة وقطيعة àtù كبيرة من ní الذنوب. ìlú ìdùnnú wọ́n ní ìmọ̀ sókùn ẹbí papọ̀ ó jẹ́ ọ̀kan nínú àwọn ìjọsìn ọ̀ràn àyàn tá a lè gba aládá lọ́dọ̀ ọlọ́run tá a torí ẹwà ìjánná tọ́lọ́lọ́run pàṣẹ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rí kéèyàn máa jákùn ẹbí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá kẹbíra tó mí kaba ìlú ìdùnnú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní kéèyàn máa jákùn ẹbí wa'budu Allaha wa la tushriku bi shay'a ọlọ́run bá ní ẹ máa sin Allah wa la tushriku bihi shay'a ẹ máa mú kankan ní akẹgbẹ́ fọlọ́n ṣe a ẹ má ní nǹkan kan nínú ilé tẹ gbà pé ó lè ṣe tọ́lọ̀ mọ́ ṣe tí ọmọ wa jẹ́ igbákejì ọlọ́run àbí akẹgbẹ́ fọlọ́run ṣe àwọn ọlọ́run ọba aláàpá wà lásán nìyẹn ó ní ẹ má ṣe báádà ẹ má nígbà tó lọ́wọ́ bá aláà tó sàlàyé ìyẹn tán kí lọ́wọ́ bá tún sọ ọlọ́wọ́ bá ní wàbìlì wá nídẹ́yìn ní ẹ̀sánà ẹ máa ṣe dáadáa sáwọn bàbá yín àti ìyá yín ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín wàbìlì kórìbà nígbà tí ọlọ́wọ́ bá aláà tó sàlàyé àwọn òbí tán kí lọ́wọ́ bá aláà tún fi gbẹ̀yìn rẹ̀ báyìí ọlọ́ni wàbìlì kórìbà ọlọ́run bá ní gbogbo àwọn fámílì yín àwọn ẹbí yín mo pàṣẹ látòròdè mi ọlọ́run wípé kẹ́ ẹ máa ṣe dáadáa sí wọn ọlọ́run pàṣẹ ká máa sìn ọlọ́run pàṣẹ ká máa ṣẹbọ ọlọ́run pàṣẹ ká máa ṣe dáadáa sáwọn òbí kí lọ́lọ́run tó pàṣẹ tó jẹ́ ẹlẹ́kẹ̀rin jama wábì dhil qurba ọlọ́run bá láwọn ẹbí yín ọlọ́run ni mo pàṣẹ kẹ́ ẹ máa ṣe dáadáa pẹ̀lú wọn. Suratul Nisa aya thirty òun náà ni ọlọ́run bá aláàtí ń sọ bẹ́ẹ̀. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní inna Allaha ọlọ́run ọba ní èmi ọlọ́run ya'muru bil 'adli mo pàṣẹ kẹ́ máa ṣe déédéé láàrin ara yín ẹ má ṣàbòsí fúnra yín wal ihsan mo pàṣẹ ọlọ́run pàṣẹ ká máa ṣe dáadáa lérí ilẹ̀ ọlọ́run kọ́lọ́run mọ́sà ìṣèwálẹ̀ ní rí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ní wá ìta ìdílé kúrúbà ọlọ́run ní òun pàṣẹ ọlọ́run pàṣẹ ká máa fún àwọn fámìlì lẹ́tọ̀ọ́ wọn suratul nahal aya náà ti lọ́wà ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa azamallahu qadra al-arham faqal ọlọ́wọ́ bá Allah wa ta'ala wọ́n wá ń sọ fún wa wípé òun ọlọ́wọ́ òun tóbi o òun wá gbé okùn ẹbí náà òun gbé e tóbi ọlọ́run lóhun tóbi ọlọ́run ní kápáyà òun lẹ́yìn náà okùn ẹbí ọlọ́run bá ní fúnra àwọn lòun gbé tóbi kìí ṣe nǹkan àwàdà nǹkan tó tóbi wájú ọlọ́run lókùn ẹbí tó bá jẹ́ ẹni tí bá ń sokùn ẹbí papọ̀ yóò jẹ́ pé ìbáàdà tó tóbi ní ṣe tó wá jẹ́ pé ń dákun ẹbí yóò jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi ní ṣe kí ni òun lọ́dá ọlọ́wọ́ bá ní wattaqullah alladhi tasaaluna bihi wal arham ọlọ́wọ́ bá ní ẹ bẹ̀rù Allah ẹ̀rí ọlọ́wọ́ ní ẹ bẹ̀rù Allah Allah tẹ́ ma fi ń bẹ̀rẹ̀ ayín tọ́dí pé tàbá ti fà aláàbẹ̀ yín yóò tóbi lẹ́mi yín ara yóò sì balẹ̀ àní mo ti gbọ́ o ti fọlọ́n bẹ̀ mí ọlọ́wọ́ ní Allah tẹ́ ma fi ń bẹ̀rẹ̀ ayín yẹn ẹ̀ lẹ́gbàá tá látara ìbẹ̀rù mi ọlọ́run wọlé arham ọlọ́run bá ní ẹbẹ̀rù okùn ẹbí látara ìbẹ̀rù mi ọlọ́run ẹ má jẹ́ okùn ẹbí ọjà tí wọ́n bá ní kéèyàn máa bẹ̀rù lérí nǹkan kan ìtumọ̀ ni pé nǹkan yẹn e, èyàn máa ṣe bí ọ̀dà lápèjúwe bí bàbá tó sọ fọ́mọ rẹ̀ pé glass cup yẹn mọ̀jẹ̀ ọ̀fọ́ o mọ̀jẹ̀ ọ̀fọ́ yẹn lásán e, tẹ́ ẹ̀ bá ń sọ gbogbo ìgbà gbogbo àtọ́mọ̀ yẹn bá ti gbé dání ọwọ́ rẹ̀ ó sì máa ṣe kí ni ọwọ́ ló sì máa gbà ṣé glass cup yẹn ní ń bẹ̀rù jama kí ní ń bẹ̀rù ń bẹ̀rù bàbá tó ní glass cup yẹn dádì àti mọ́mì okùn ẹbí ọlọ́wọ́ bá ní ó gbọ́dọ̀ di ẹ̀rù jẹ̀jẹ̀ máa yín lọ́wọ́ wọ́tẹ́kùn arham ọlọ́wọ́ bá ní ẹ bẹ̀rù okùn ẹbí ìtumọ̀ ní pé ẹ bẹ̀rù ọlọ́run lára ẹbí kìí ṣe bí gẹ́gẹ́ lọ bẹ̀rù ta lọ bẹ̀rù lára ẹbí tó fi ń sí dáadáa sí Allah kèé ṣe ẹbí gangan ilé ọ̀fẹ́ ṣẹ̀ tálọ̀ ọ̀fẹ́ ṣẹ̀ tó fi ṣe bí Allah ọlọ́ọ̀bá ní inna Allaha kana alaykum raqiba ọlọ́run lèmi ọlọ́ọ̀bá ń sọ yín gbogbo yín bẹ́ẹ̀ sí ń ṣe fẹ́ bí o ọlọ́run ní mò ń sọ yín raqiba ń sọ yín lọ́sàn ìní ń wò yín ìyẹn sì ń sọ yín ìtumọ̀ ẹni pé bọ́ọ̀ ọba ń ẹbí ní kọ̀rọ̀ nínú yàrá rẹ nínú kọ̀rọ̀ ọlọ́run bá rí ọ ọlọ́run ń sọ wa lérí ìrún àbí ń sọ wa dábàá ń ta lówó tá à ń yọ lọ́sà máa pa ọlọ́run tún ń atara ẹbí ṣe ọlọ́run ọba wa sọ́tún ayé alákọ̀ọ́kọ́ lọ́wà rahim okùn ẹbí mínú àwọn àlìjánà wọ́n lọ́wọ́ nínú àwọn sí àlìjánà tẹ́yẹ máa fi wà àlìjánà lọ́rùn lè máa ń yẹ tìlúbù àlìjánà fẹ́ni tó bá fẹ́ wà àlìjánà sẹ́wọ̀n pé à ń dìde lóru torí kalẹ̀ wà àlìjánà à ń gbà wẹ̀ gbogbo àná ní afasòkòtò sókè nítorí ká má bàa wọná kalẹ̀ bá wà àlìjánà à ń dárun gbọ̀n sí à ń bojú à ń bora fọlọ́hún à ń ka Quran gbogbo apátápátá ilà ń ṣiṣẹ́ rí láwọn ṣiṣẹ́ rí ńláńláńláńlá wọ́n nítorí kálíbà wà àlìjánà wọ́n níṣẹ́ rí okùn ẹbí náà iṣẹ́ àlìjánà ni tẹ́yìn bá ń sokùn ẹbí papọ̀ ọlọ́run ọba aláà yóò sì torí bẹ́ẹ̀ yóò sàn yẹ̀dọ́mọ àlìjánà kọ́lọ́ mọ́sàjà wà àlìjánà afáwa anabi ayuba ansori rọ̀dí aláàánú ọlọ́run ọba yọ́nú sí anna rọ́júlan afáwa abu ayub wọn lárakùnrin kan kọ́lá ní nabiyyi sallallahu alaihi wa muhammad ìgbà tó wá bá anábíwá muhammad yìí kí lọ́wọ́ sọ fún anábì ó ní akhbirni bi amalin yudkhiluni al-jannah mo lè ra nábì mọ́sàáyé fún mi ní ìró iṣẹ́ kan tọ́dẹ́gbẹ́ tí n bá ṣiṣẹ́ yẹn yóò sọ mí dọmọ àlìjánà fàkọ́lá nàbí anábì ní táàbùdù láhà anábì ní ọmọ sí ìbáàdà náà ni ọmọ sí Allah wala tushriku bí iṣẹ́ à ò ní mú ẹbọ mọ́ ìjọsìn rẹ ò ní ṣẹbọ wa tuqimu salah ó sì máa kírun lásìkò wa tu'ti zaka ó sì máa yọ zaka wa tasilu rahima ọmọ asokùn ẹbí papọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wa ọwọ́ gbé zakat àti okùn ẹbí ó gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ànábì gbé ìmọ̀ tẹ̀bọ́lẹ̀ ìmọ̀ sin alánìkan ọwọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ okùn ẹbí صلة الرحم إخوة الإيمان دليل على صدق إيمان العبد wọ́n ní ìmá sókùn ẹbí papọ̀ wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn àmì táàfì mọ̀ pé èèyàn nígbàgbọ́ sọ́lọ̀ gbogbo anáàlá máa ń pariwo pé agbàgbọ́ kọ́dà àwọn ẹlòmíì wọn ní yá ayọ́ lẹ́dí náà amánú ó ní náà gbogbo ọtá ń pàpè mọ́ra ìgbàgbọ́ ikú agbọ́lọ́ngbọ́ agbọ́lọ́ngbọ́ agbànábìgbọ́ wọ́n ní okùn ẹbí ló jẹ́ àmọ́ àbọ̀bá gbọ́lọ́wọ́n bá gbọ́ anábì wa Muhammad sallallahu alaihi wa man kana yuminu gbogbo ẹni tó bá ti gba ọlọ́run ọba gbọ́ lóòótọ́ wal yawmil akhiri tó sì gbàjọ́ àlèkè àmà gbọ́ pé ìjọ kan bọ̀ tí ò ní sí ìjọ mi ìmá lẹ́yìn rẹ̀ òun náà ni ìjọ àlèkè àmà anábìíní falẹ̀ yẹ́ ṣẹlẹ̀ ráhìmà kọ́ ya máa sókun ẹbí rẹ̀ papọ̀ gbogbo ẹni bá ti gbà pé ìjọ àlèkè àmà ń bọ̀ kọ́ máa sókun ẹbí eléyìí ni ó jẹ́ àmà pé nínú àwọn iṣẹ́ tọ́lọ́run aláwọ̀ gbéyàwó níjọ́ àlèkè àmà tẹ́rì ẹlòmíì tí ọlọ́wọ́n kọ darí rẹ̀ lọ́nu ná pẹ̀lú gbogbo ìjọsìn rẹ̀ tó ṣe kó tó wà lè jánà nítorí pé ń jákùnrin bíi anábì ní ẹni bá ti gbọ́ ọlọ́run gbọ́ àmì tá a sì màgbọ́ gbọ́ ọlọ́run gbọ́ òun náà ni ká lè béèrè lọ́wọ́ àwọn ẹbí pé sọ da láàrin ẹbí tó bá ti da ọgbọ́ tí ó bá láàrin ẹbí náà kìsùn imán kìí ṣe kèfèrí àmọ́ imán rẹ̀ ti ṣe kí ni imán rẹ̀ dínkù gan-an torí tó bá gba ọlọ́run ọba gbọ́ yóò máa ṣe dáadáa sí àwọn ẹbí ìdójú á pàtàkì ìmọ̀sókun ẹbí papọ̀ òun náà ni pé anakọ́tì arahimi mal'unun anakọ́tì arahimi mal'un gbogbo ẹni tí bá ń sokun ẹbí papọ̀ ẹni rẹ ni ẹni ọlọ́run ni wọ́n ní gbogbo ẹni tí bá ń jákun ẹbí wọ́n ní mal'unun ni ẹ máa jẹ́ pé mal'un ẹni tọ́lọ́mọba aláàtì ṣépèlé mọ̀lẹ́hún ẹni tọ́lọ́run ti bínú sí walau kana alima ìbá jáfa ọlọ́run ti bínú sí pẹ̀lú gbogbo kí ó tó kẹ́ walau kana hafidha li kitabillah ìbá àhálù kùránì ṣe rí mọ̀lẹ́hún ni ọlọ́run bá láti ṣípele walau kana gẹ̀níyà ìbá jẹ́ ọlọ́rọ̀ ọlọ́lá walau kana ìbáàjẹ́ ni tí ń gbá rẹ̀ wọ́n ní màlẹ́ọ̀nù ni ọlọ́run bá aláà ṣe pèlè ọlọ́run bá aláà lọ́sàlàyé bẹ́ẹ̀ nínú Al-Qur'ani kọ́lọ́mọ́sà sọ wá ń bẹ̀ ọlọ́run bá ní la'allakum in tawallaytum an tufsidu fil ard tẹ́ bá lọ lè fi jihad ilẹ̀ tẹ́ ẹ̀ ṣe má tó kù ni pé kẹ́ máa balẹ̀ jẹ́ nígbà tí ẹ ti jagun sójú ọ̀nà ọlọ́run ọba kẹ́ ẹ máa balẹ̀ jẹ́ lókun ọlọ́run ọba ní tẹ́ ẹ bá ti ń balẹ̀ jẹ́ wàtúkọ́tù arhamakum tí ẹ sì ń jákun ẹbí ulaika alladhina la'anahumullah ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ń jákun ẹbí òun ọlọ́run ti ṣépèlé wọn fa asammahum fa asammahum ọlọ́run ọba ní àti dì wọ́n létí wọn ò ní gbọ́ òdodo wa a'ma absarahum ọlọ́run ọba ní àti fọ́ wọn lójú àní jí wọ́n rí ọ̀nà tí ó gbà dáa fún wọn ojú ọ̀nà sọ̀rọ̀tọ̀ mustaqim ọlọ́run nígbà wọn ti ń jákun ẹbí ọlọ́run láàní tọ́ wọn sọ́nà mọ́ àní darí wọn gbójú ọ̀nà yóò máa gba inú gbó lọ ní gbogbo tí wọ́n ti ń pílánì láyé ọlọ́run máa sí lọ́nà látara pé ń jákun ẹbí suratu muhammad ayah twenty two àti twenty three ọlọ́run ọba aláàfin sọ fún wa wípé ulaika alladhina la'anahumullah ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń jákun ẹbí òun ti ṣe pèlè wa kọ́lọ́mọ́sẹ̀ wa lẹ́nu èpè kọ́lọ́mọ́sẹ̀ mú wa dúró alimọ̀láhùn ẹni tọ́lọ́ ń ṣe pèlè ti ń bínú sí ṣé yọ́ sàdúrà kádà rẹ̀ ó gbà ẹni ọlọ́run ti ń bínú sí sọ̀rọ̀ rẹ̀ ó lójútó sọ́ọ̀tù Muhammad ayah twenty two àti twenty three ọlọ́run ti sọ àfàwọ̀ Ali ibn al-Hussein wọ́n sọ fọ́mọ wọn Ali ibn al-Hussein wọ́n sọ fọ́mọ wọn kí ni wọ́n sọ fọ́mọ wọn wọ́n ní yá abúdáyì wọ́n ní wọ́n máa mi láti sáàhìbù kọ́ ti àá ọ gbọ́dọ̀ bá ẹni tí ń jákùn ẹbí sọ̀rẹ́ o inni wajadtuhu mal'aunan fi kitabillah torí pé èmi rí ẹni tí ń jákùn ẹbí lẹ́ni tọ́lọ́ ń ṣépèlé nínú Al-Qur'ani lọ́nà mẹ́ta mo ti kà kán bẹ̀ okùn méjì ẹ̀rẹ́lẹ̀kejì ọlọ́ni walladhina yanquduna wọ́n yí àdéhùn tá a jọ ṣe padà lẹ́yìn ìgbà tá a ti gbàdéhùn wa yaqta'una ma amara Allahu bihi an yusal ọlọ́wọ́n bá ní wọ́n wá ń jákun ẹbí okùn ní kí wọ́n sọ wọ́n sì ń jà wa yufsiduna fil ard wọ́n sì ń balẹ̀ jẹ́ ẹni bá tó ń jákun ẹbí ń balẹ̀ jẹ́ ni ulaika lahumul la'na ọlọ́wọ́n bá ní gbogbo wọn àwọn tí wọ́n jákun ẹbí yẹn ọlọ́wọ́n bá ní làánà ọlọ́mbẹ wọ́láhùn súúdáàr wọ́láhùn súúdáàr ilé tó burú jù tí ọ̀dá kéyàn ó dé síbẹ̀ lọ́hùn táàpè ní jahannam ọlọ́run láwọn ni wọ́n ní tó bá ti dẹ̀bírú tó bá ti kú láyé kọ́ wá wọ jahannama làhùn súúdáàr ọlọ́run ọba àṣìyọ́ mọ́sẹ̀ ìsànú ẹni kọ̀ọ̀kan wa eh, torí pé tọ́ọ̀ bá ń ṣe gbogbo ìbáadà sọ́ọ̀mọ̀ pé ọgbà ládàá ẹ̀ àmọ́ tó bá ń dákun ebi ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ bí tọ́lọ́wọ́n bá aláàsọ nìna àfi tọ́lọ́wọ́n bá fèrè jọ. suratu ar-ra'd aya twenty five tọ́lọ́wọ́n bá aláàtì sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ibi sùn làákìbà èyí tó yẹ kó lè sinmi lọ́rùn pẹ̀lú gbogbo ìbáàdà tó ṣe ọlọ́run pé ń dákun ebi ọlọ́run ní yọ darí sínú ilé tó burú jáì òun rahimi ayẹlẹ́kẹta bí tọ́lọ́wọ́n bá aláàtì àní ìbínú ọlọ́run ti kò lé ẹni tí ń jákun ẹbí lérí khasirun fi dunya wal akhirah òun náà ni pé yóò lùsì láyé yóò lùsì lọ́rùn ọlọ́run ni wa yaqta'una ma amara Allahu bihi an yusala ọlọ́run ni okùn ibi ta ni kí wọ́n so wọ́n sì já wa yufsiduna fil ardi wọ́n wá ń balẹ̀ jẹ́ ulaika humul 27 ọlọ́run ti ní ẹni tí wọ́n ń jákùn ẹbí ò lè jèrè ó lè jèrè ara rẹ̀ ó lè jèrè ẹbí ó lè jèrè ilé ayé tọwọ́ ẹ̀ dáadáa ń bẹ́lẹ̀ ayé yìí gbogbo ẹni tí wọ́n ń jákùn ẹbí ọlọ́run ní kò ní jèrè ẹni tí ó bá ti sàǹfààní fẹ́ bí òun náà lè jàǹfààní lọ́dọ̀ ẹbí ẹni bá ti ń wọ ẹbí ran tí ń jákùn ẹbí nínú àǹfààní ẹbí bá dé kò ní rí jẹ èyí wá kéré bíi òfò tí ó ṣe lọ́rùn ládàtọ̀ wà fẹ́ni tí máa ń sókè bí lọ́rùn ọkọ̀ rẹpẹtẹ ó bá dọ́rùn wọn ò ní fún sùn dárì ni wọ́n fún ilé bú ilé iná kọ́lọ̀mọ́sọ̀ ọlọ́mọ́ná àbúwábùl ìsìjábá ẹ̀yọ́ miami mọ̀gọ́lákà dúnà kọ́tẹ̀ ráhìmì wọ́n ní inú àdánwò tọ́lọ́wọ́ bá fi kan ẹni tí máa ń jákun ẹbí òun náà ní pé yọ́ máa ṣàdúrà ọlọ́run ní gbàdúrà rẹ̀ ẹni bá sọkùn ẹbí kọ́ ẹni kí ló wọ́n máa ṣe yọ́ máa ṣàdúrà ọlọ́run sì máa gbàdúrà ẹ̀ gbogbo àwọn tẹ́ máa ń sokùn ẹbí àdó àwọn ẹ̀pọ̀ ọkàn tẹ́wọ́ náà ni tí ọlọ́run ọba ṣe nǹkan báyìí fún mi nígbà tí tí ń sokùn ẹbí yẹn ọlọ́run ọba aláwọ̀ sì máa fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó bá fẹ́ máa ṣàdúrà kó máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀ kó máa sokùn ẹbí papọ̀ anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì ní inna abwaaba sama anábì ní sẹ́rí àwọn ọlẹ́kùn sama mughlaqa wọ́n ti tì í dúnà kọ́tì arahim fún gbogbo ẹni tí máa ń jákun ẹbí ìtumọ̀ ni pé àdúrà rẹ̀ ò ní gòkè wọ́n ti tilẹ̀kùn gbígbà àdúrà fún yóò máa ṣàdúrà àdúrà rẹ̀ ò ní gbà àlìjánná àléyé haram èyí tọ́wọ́ gàdì ní pé àlìjánná ọlọ́run ọba tọ́lọ́run ọba aláàtí kọ́kalẹ̀ gbogbo ẹni tí máa ń jẹ́kùn ẹbí kò ní wọbẹ̀ lọ́wọ́ ọbẹ̀ rẹ̀ táwọn yẹn bá wà àlìjánná tí ọba ti jẹ́lẹ́bọ tọ́lọ́run sì fẹ́ríjì yọkọ̀ wọ náná kò ní wà àlìjánná bẹ̀rẹ̀ tó bá lẹ́ni tí ń jákùn ẹbí òní wà lìjánà ìjọ sọ ní pé kò ní wà lìjánà níbẹ̀rẹ̀ tí ò bá jẹ́ lẹ́bọ tó bá jẹ́ ẹni tí ń ṣe bọ kò ní jáde mọ́ ẹbọ yẹn ni òjò jáde mọ́ ò kìí ṣe okùn ẹbí tọ́já o àwọn olókùn ẹbí àwọn tó jákùn ẹbí ti wọn àwọn táwọn ò ṣe bọ àwọn wọ ọ̀nà kan tó wọ àlìjánà tànàbí sàlọ́lá àṣàlá sọ pé ànábì ní àwọn mẹ́ta kan bẹ̀ láàyè ni kòlónà àlìjánà wọn ò ní wà àlìjánà níbẹ̀rẹ̀ táwọn yẹn bá ń wà àlìjánà ń mọ́mínú mọ́dúnmínú الخمر mọ́dúnmínú الخمر ẹni tí ó ti mọ̀rànlá síbi ọtí ó sì mutí fá títí tó fi kú láì túbá yọkọ̀ wọ náà kó tó wà lè jẹ́nà wọ̀kọ́ tẹ rọ́ọ̀hìnmi ẹni tó jákun ẹbí ọbẹ̀ bíjà ọjákun ẹbí tó fi jáde láyé ni yọ lọ lè wọ náà kó tó wọ àlìjánà kò ní wà àlìjánà ń bẹ̀rẹ̀ wà mọ́mínú bẹ̀sẹ̀rẹ̀ ẹni tó gba ògùn gbọ́ òun ọ̀wọ́ náà òun ní jáde nítorí pé ògùn ẹbọ ni kájákùn ẹbí ká mutí ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹbọ ló sì tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run àbíọ́ mọ́jẹ́ jẹ́ pé okùn ẹbí ni ó sokùn fata àfi ní wọ àlìjẹ́nà wọ ọlọ́run àníwáwò ìsáni lè dáwìl arham tó nísìnyí àti wàá mọ̀ pé kásokùn ẹbí ọ̀dà kájákùn ẹbí kódà ewu ni àwọn nǹkan wo láàmú wá ṣe táàfin máa sokùn ẹbí pọ̀ kí láwọn máa fi sokùn ẹbí alákọ̀ọ́kọ́ nasihatuhum bi tawhid wal ibada ká máa pe àwọn ẹbí sákìyèsí tí wọn ò bá mọ ọlọ́run kán lè mọ ọlọ́run tí wọn bá jẹ́ mùsùlùmí ká máa pe wọn kí wọ́n di mùsùlùm ìyá rẹ bàbá rẹ ẹgbẹ́ àbúrò àbúrò bàbá rẹ ọmọ rẹ ọmọ ọmọ tí wọ́n bá ti ń ṣẹ̀sìn mí lẹ́yìn islam mọ́ fi wọ́n lẹ̀ lọ́rùn o àkọ́kọ́ dáadáa tó ń ṣẹ̀sìn wọn ni pé kọ́ máa pè wọ́n sínú islam ìpè kan máa kírun wọ́n gbọ́ lọ́wọ́ bá aláàgbọ́ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá sọ ayà kalẹ̀ fanabuwa Muhammad ọlọ́wọ́ bá ní wa anzir ashirataka al-aqrabin wa Muhammad ọya máa lọ lè kìlọ̀ fáwọn ashirataka al-aqrabin àwọn fámílì àwọn ẹbí ẹ máa lè síwáṣí fún wọn kan gba aláàgbọ́ la ilaha illallah òun ló dájú ló gajù wọ́n nígbà tí àyà sọ̀kalẹ̀ fọ́ọ̀mù ànàbí yìí sallallahu alaihi wasallam ànàbí wa dúró ànàbí wa ní fanada ya bani káàb ànàbí ni mo pè ẹ̀yin bani káàb ya bani káàb bóni lo mo pè ẹ̀yin bani káàb ẹ máa bọ̀ ànàbí fẹ́ practice ayatollah ní kólò ànàbí fẹ́ lo ayatollah sọ̀kalẹ̀ ànàbí náà kí n wá ń fúnṣakún mi náà náà ẹ lára yín kúrò nínú iná ọlọ́run kọ́lọ̀ òun lè là yín kúrò ẹ mọ́sẹ̀ dọ́mà yàrá bá ní abdulmanaf ẹ̀yin bá ní abdulmanaf ankizu wa anfusakum minan nar ẹ lára yín kúrò nínú iná ọlọ́run kẹ́ ẹ má wọ iná ọlọ́run ẹ ní hashim ẹ̀yin bá ní hashim ankizu anfusakum minan nar ẹlára ikú nínú náà ọlọ́run fẹ́ mọ́ wọná lọ́rùn ẹfẹ́ bọ́ọ̀lẹ̀ ya bani Abdul Muttalib ẹ̀yìn bani Abdul Muttalib àwọn fámìlì rẹ̀ nígbè yẹn o nílé ìyá nílé bàbá nílé ìyá nílé bàbá ìlànà bí ń pè yẹn o alẹ́mìnira ń kí ti wá fún sẹ́kún mí náà ẹ bọ́sẹ̀ kú níbi ìbọ̀rìṣà kẹ́ má bá wọ náà ọlọ́run ẹlára ikú nínú náà ọlọ́run ya Fatima anábì ni mo pe Fatima ya Fatima tàbí jẹ́ Fatima jama radiyallahu anha Fatima ọmọ annabi annabi ni ya Fatima annabi ni mo pe Fatima Fatima binta Muhammadin kọ́mọ̀ bá rò pẹ́lú mi lànàbí ń pè annabi ni Fatima wọ́tọ́ jẹ́ ọmọ obìnrin annabi ankiri nafsaki minan nari lára rẹ kúrò nínú náà ọlọ́run pẹ̀lú kọ́ tara bẹ̀sìn ọlọ́run mọ́ bá wọn ṣẹbọ kó sì máa ń sin ọlọ́run fa inni láàmù líkúlákí nínú ńlá iṣẹ́ à tọ́bá di ọ̀run tọ́bá di ọ̀run ipá mi ọ̀ká nǹkankan láti ṣe fún ọtọ́ ọba mẹ́sìn dọ́run gbogbo èèyàn bí mi èèbèrè wọ Fátímà tó jẹ́ ọmọ mi tẹ́ẹ̀ bá ti mùsùlámù dọ́run ipá mi ọ̀ká nǹkankan láti ṣe fún yín tẹ́sí wà lìjánà bẹ́ẹ̀rẹ̀ àdébìnrin èyí tí bà mí ká annalakum rahimah òun náà ni okùn ẹbí tó ṣe wá papọ̀ láyé ń bí sáàbùlù ha bíbí láàlè ha gbogbo tí bá ní pátá ìní máa fún yín gbogbo tí bá lè ṣe ní dáadáa ní máa ṣe fún yín gbogbo tí bá kápá láti gbé kò fún yín láburú ní máa gbé kò fún yín èyí tí mo lè ṣe lé ayé nìyẹn èyí ṣe okùn ẹbí papọ̀ àmọ́ tá a bá dọ́run tẹ́ ẹ̀ bá ń mú èsì dọ́run ipa mi ọ̀ka o ipe ẹbí ànábì ọ̀yà máa wọ àlìjánà àwọn ọmọ ànábì ọ̀yà máa wọ àlìjánà ànábì ní ipa mi ọ̀ka tá a bá dọ́run o ànábì pé àwọn ẹbí àbí ó pè wọ́n wọ́n ló pe bàbá rẹ ní bọ̀rìṣà ìyá rẹ ti lọ sọ́ọ̀sì ìyá lómi wọ sọ́njọ́ sunday bá ṣe dògólẹ̀ yìí ó ní màmá màmá ẹ má sin jésù má ọba tó dá jésù ní ká má ṣe kíni ké má sìn ó pe àwọn àbúrò rẹ àwọn ẹgbẹ́ rẹ ọ̀ṣunà lásán fásitì máa wá ń bí má wọlé ó pe àwọn ọmọ ọmọ rẹ ọmọ bàbá rẹ ọmọ pè wọn sákèsí wọ́n ní eléyìí làkọ́kọ́ dáadáa tá a máa ń ṣe fún ẹbí ẹni tí wọ́n ní yóò ṣe ṣíríkù yóò wọ̀ náà àbí òní wọ̀ náà yóò wọ̀ náà ẹni ṣe fídíà nǹkan jẹ̀mọ́ tó bá jẹ́ mùkáfíà yóò wọ̀ náà gbére tó bá dé gbére mùkáfíà yóò wọ̀ náà ọlọ́wọ́ padà yọ èwo lọ́dà ní gbogbo ẹ̀jẹ̀ mọ́ bàbá rẹ̀ ti ń ṣe súfì tìjáníyà kàdíríyà ti ń lùlù ti ń fún ọ̀já mọ́kùn káàkiri ti ń dá síkìrì ti wá rólù bíi bíi kíni jẹ̀mọ́ tí wọ́n rọ́ọ̀lù bí àdá tó lóun yóò bá dà irú rọ́ọ̀lù bí èkó tó ah. ṣe eléyìí dáa lẹ́bi ní ẹwà ṣe ní ẹ dáhùn lọ́sọ̀lùmọ̀ dáhùn kàdìríyà ọjọ́ lọ wà máa lọ́rùn títí tó fi kàdìríyà lẹ̀ ọmọ gbẹ́lù láti ṣe sẹ̀lẹ̀ láti ṣe kọ́dìmù bàbá rẹ̀ tí ń tàṣọ síwájú tí ò lẹ́rìí rẹ̀ kò sẹ́rì inú kòrá àtàdíṣe ká máa tàṣọ má sọ kó wájú ẹ̀ kọ́ bọ́ ọ̀pọ̀lọ̀ sọ̀rọ̀ lásùbà ibi kọ́ máa ṣe máa ó pẹ́ bí gbogbo ẹni máa ṣe bídíà ọ̀ máa sọ mu pé bídíà lè tẹ̀sí kí ni èyí tẹ̀sí ṣe yìí kò lè kó mbẹ́ tó wọn bá wọná lọ́rùn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì tẹkidimu alimauna alimaliya wasadaqa wọ́n tẹ̀fẹ̀ dúró lóhùn mọ́ alẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ìdáwọ̀ fi sokùn ẹbí papọ̀ òun náà ni ká máa ṣiṣẹ́ owó gbogbo owó tá a bá ti ní tó bá ti wà lọ́wọ́ wa ọlọ́run bá aláàjì ó yé wáyé pé owó ẹbí wà mbẹ̀ ṣé tó bá ti gbowó oṣù báyìí gbogbo owó oṣù yìí gbogbo ẹ̀kọ́ ọ̀nà ọ̀nà fúnra rẹ̀ ó tún náà fún ta ní àwọn ẹbí tó ti rí kọ́ńtíráàtì ńlá kan tówó lákàbá ti ya dé mà pé owó ẹbí wà ń bẹ̀ aláàlọ́sọ bẹ́ẹ̀ ní kura o ó ti gbọ́dọ̀ mọ́ fún wọn ọlọ́ni wà á dé ìdálẹ́ kòròbá hakọ́hù wọlé miskin ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n jẹ́ bí ẹ fún wọn lẹ́tọ̀ọ́ tí wọ́n ẹ̀tọ́ wọn òun náà ní kúrí ọmọ fún wọn nínú owó tó wà lọ́wọ́ rẹ kó wọn fẹ́ràn wọn lọ́wọ́ àwọn lọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi kò sí àbí tó bá wá dáadáa ọgbọ́n pátá ń sọ̀rọ̀ ẹbí lẹ́ẹ̀kan ni bàbá rẹ̀ àti bàbá bàbá tiẹ̀ ìyá ẹ̀ àti ìyá ìyá rẹ̀ bàbá ìyá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àbúrò bàbá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n ìyá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ àtàwọn ọmọ wọn lọ́kùnrin wọn lóbìnrin wọn ọmọ rẹ̀ àtọmọ ọmọ <laughs> ẹbí pọ̀ gan ọlọ́run wa Allah subhanahu wa ta'ala nínú Kùránì ọlọ́run ilé ìsàlẹ̀ bíra ọlọ́run bá ní kò kìí ṣe iṣẹ́ rẹ̀ kìí ṣiṣẹ́ rí nìkan oye à ń tún wà ló ojú wa kún kébàlà lè má ṣíríkì wà lè má gírìbì kẹ́ ẹ máa kọjú sí ibùyọ̀ ọ̀run àbí ibùwọ̀ ọ̀run kìí ṣe yín nìkan níṣẹ́ rí walakin al-birra ẹ̀ rí iṣẹ́ rí wọ́n ní amana billahi wal yawmil akhir ẹni bá gbọ́ lọ́n gbọ́ kún irun tí ń kí òun ní ṣiṣẹ́ rí wal yawmil akhir tó sì gbọ́jọ́ àlùkìyàmọ̀ gbọ́ òun gangan lẹ́ni rí tó gba àwọn malaika gbọ́ òun gangan lẹ́ni rí wọ́lé kìtàbì tó sì gba tírà gbọ́ òun gangan lẹ́ni rẹ̀ wọ́n nàbí yìí nà tó gba àwọn nàbí gbọ́ òun lẹ́ni rẹ̀ lẹ́yìn náà wà á tẹ̀lé máa là á là hù bí hí záwìl kùrùbà ọlọ́wọ́n bá ní tíṣì tó wá ń bu owó fún àwọn fámìlì rẹ̀ tí ń bu owó fáwọn fámìlì rẹ̀ aláhùbì yìí owó tóun náà fẹ́ lò tí ò tí tó lò owó tí ò tí tó lò kò tí tó wọn náà ọwọ́ ń bu bẹ́ẹ̀ fáwọn fámìlì aláhùbì yìí nìyẹn wọ́n fẹ́ transfer owó ayò ó tún wù ẹ́ eh, fifty thousand àbí kí n yọ kù àbí kí n send fifteen ní ọmọ yìí ló sì ní wọ́n ti admit bàbá òun tí ń jẹ́ àbúrò bàbá rẹ̀ wọ́n náà wò pé ah, èmi náà fẹ́ lówó yìí nì ọlọ́wọ́n bá ní ó dìgbà tó o bá mú owó yẹn lọ́lẹ̀ fún wọn nígbà náà ló ti wà nínú àwọn ẹni rẹ̀ wọ́n lè yàtà ama lẹ́yìn náà lọ́wọ́ kan ọmọ òrukàn wọ́n lè masakin lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn ẹ̀bùn mi torí ọlọ́ àwọn alubára ẹ dákun ọlọ́run bá ti ká máa náwó fẹ́ bí ó ti síwájú ká máa náwó fọmọ òrukàn. anabi ni ana wàkàfìlẹ̀ yẹtí mi fi jáde ti ká ha tẹ́yìn anabi lémi àti ẹni tí ń tọ́jú ọmọ òrukàn àjọ wà lálẹ́ jẹ́ náà ni bá aláwọ̀ àti ìmọ̀ náwó fẹ́ bí ọwọ́ àti ìsíwájú ìmọ̀ náwó tọ́bà wá náwó fẹ́ bí níbo lọ méjòkó ẹ̀dẹ́gbó tún súnmọ́ ànábì ju bó ṣe súnmọ́ ànábì lọ nígbà tó ń náwó fún ọmọ òrukàn sọ́tùlù bọ́kọ́rà àyà wá ń sẹ́mu ti sẹ́mu lọ́nà ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ní kẹrẹmọ náwó fẹ́ bí òun làkọ́kọ́ kó tó kọ ọmọ òrukàn kó tó wá kan àwọn ẹ̀bùn mi torí ọlọ́run àrò déwájú rẹ afọ́jú déwájú rẹ ọwọ́ fún lówó àbúrò bàbá rẹ sì ń béèrè òun ọgbà ládá lérí afọ́jú yẹn ọgbà ládá lérí arọ yẹn àmọ́ kò tó ládá tó ọgbà tó bá fún àbúrò bàbá rẹ̀ torí bọ́lá wọn bá ti tò nǹkan yín máa ń tò bí wọ́n ṣe lọ́lá sí ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa sọ́tùlù bọ́kọ́rà àyà one seventy seven ibẹ̀ lọ́lọ́run ti ní ká mọ̀ máa sa àwọn sáwọn ẹbí ká mọ̀ máa sa àwọn sí àwọn ẹbí gbogbo níta bá ti ní nínú àrísìkí ká máa ọlọ́run yẹn sí alúnáka máta yóò fi kún àwọn tó lówó lọ́wọ́ wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ wà nábì wípé tá a bá ṣe rówó tá ṣiṣẹ́ tá rówó àbí wọ́n fún wa lówó àbí àkàndá lówó kan bó láti máa na kúlé máa ń fàtúfò mẹ́rin káyìrí ń fa líli wá lìdé ni ọlọ́run bá ní gbogbo ohun tẹ́ bá ti ná nínú owó yín ẹ rere ń bẹ àmẹ́yìí tẹ́ bá dẹ́ fáwọn òbí òun ní ládàá rẹ̀ òun lóore rẹ̀ pọ̀ lẹ́yìn àwọn òbí sẹ́ni bọ́lá ṣe ń tó wọ́n lè máa sàkíyàn ọ̀sẹ̀ wàá kan àwọn ẹ̀bùn mi torí ọlọ́run ọlọ́run bá ní owó tó dáa jù òun náà lè yí tẹ́ná fún bí yín lẹ́yìn náà yí tẹ́ná fún fámìlì yín tọ́wọ́ ti yanjú ọ̀rọ̀ àwọn òbí ẹ̀ tán àwọn olókùn tó máa yanjú ọ̀rọ̀ wọn àwọn fámìlì ẹ bá ń pe àwọn ọmọ àbúrò bàbá mi wá àwọn ọmọ àbúrò ìyá mi àwọn ọmọ ìgbọ́n mi àwọn ọmọ àbúrò mi wọ́n lọ́mọ ránṣẹ́ sí wọn òkè sí pé ọmọ retí kan wá bọ̀ o sórí tí ọmọ retí kan wá bọ̀ tó fún wọn ọgbà ládá o sì lè má gbà ládá tí wọ́n bá wá àmọ́ kọ́dé kí wọ́n gẹ́gẹ́ lọ́ọ́ máa wá ìdí àfẹ́ àti wọn ìwọ gẹ́gẹ́ lọ́fẹ́ kiri bọ́sẹ̀ ládá ọ̀yà wa ń pe broda kọ́sìmù wa gbogbo àwọn àbúrò wa tán fẹ́sẹ̀ wà áìkì lọ́dún ní bá mi kọ́ dúpọ̀ gbogbo wọn ilé gbogbo ẹ̀ wọ́n ní one forty two ọ̀yà gbà ọ̀yà bá mi sanwó wọn ọ̀yà sí gbogbo àwọn obìnrin ilé tọkọ wọn ti kú tó jẹ́ náà àwọn ẹbí wa ọ̀ọ́yà sálárì sọ́tọ̀ tọ́mọ fẹ́ bí lóṣooṣù ìtọ́lọ́sọ̀nù ọlọ́run tó bá ti dọ́wọ́ rẹ fálìlì wálì déyìnì òbí rẹ wọlé akọ̀rọ̀ bí náà àtàwọn ẹbí àwọn ni wọ́n bọ̀ ná ìwọ làágùn àwọn ọmọ jẹ́ láì làágùn nítorí kọ́ mọ́ba làágùn nínú ná sábàdíjọ́ àlìkìyàmà ọlọ́run bá aláwọ̀ á fi ọ́ síbi tó ti ní làágùn ọlọ́run ó fi ó fi wàhálà tó ṣe yẹn ó fi ra àlìjẹ́ náà fún ọ tọ́bọ́dọ̀rùn Suratul Baqara àyà kejìjàmá àyà two fifteen ọlọ́wọ́n bá ní wọ́bìnrin sẹ́bíìlì tẹ́ bá tún rí àwọn tí wọn lówó máa tí wọ́n ń rìnrìn àjò ẹ fáwọn náà o wà má tẹ́ fún àlómìnir xayiri gbogbo tẹ́ bá ṣe lóore fàyínà láàbí alim ọlọ́wọ́n bá ní màá sí i ẹ má wọ́rì ẹbí lè má dúpẹ́ wọ́n lè má mọ̀re wọ́n lè má yìn ọ́ wọ́n lè má kí ọ kódà àyè tó ṣe fún wọn lè má tẹ̀ wọn lọ́rùn ọlọ́run ten thousand naira tó béèrè eight thousand lọ́wọ́ lọ́wọ́ mi àmọ́ mo ti wá rí two thousand yá sí oye kó fi bí àbùkátà yóò sì gba ten thousand lọ́wọ́ rẹ̀ tọ́wọ́ sì di ìjọ kejì yóò mọ̀ sọ fáwọn èèyàn pé bọ̀dá mi láhùn tọba gbọ́ sínú ròdùn wọ́n kan ò tí ì ní tọ́jẹ láàárọ̀ o gbèsè two thousand sí ń bẹ ní ọrùn rẹ̀ àbúrò yóò máa ní bọ̀dá òun láhùn àwọn àkókò gàgàrà tó fẹ́ kẹ́lómi ọ̀gá mọ́lọ́ ní bá ọkọ̀ tẹ́sà sọ lémi lọ́wọ́ ìwọ́n ló sì lówó mi mọ́lẹ́ ìyẹ̀wò tó fún yẹn ọlọ́run ní bí wọ́n bá mà á èmi ọlọ́run sí kíni èmi ọlọ́run bá mà á ẹ̀yọ́ máa ya ẹ̀dákùn torí tọ́lọ́run bá wa ẹjẹ́ àfọ wa káfi sànú ẹbí káfi gbẹ́bí sókè ẹ̀san rẹ̀ ń bọ̀ o nílẹ̀ ayé ń bí ẹ̀san rẹ̀ ń bọ̀ àìmọye lomi ìtọ́jú pé òun lọ tọ́jú ọ̀kan nínú àwọn ẹbí nígbà tó padà dàgbà tó darúgbó ẹni tó tọ́jú yẹn ní padà tọ́jú òun náà torí pé ọlọ́wọ́n bá wa ọba Allah ọba tí kèé kú kèé sí gbàgbé ọba ẹlẹ́sàn ni kọ́lọ̀ mọ́sà sàn wọ́n lẹ́sàn dáadáa ibi ọlọ́run ti ní kọ́ ọmọ náwó fẹ́ bí suratul Baqara two fifteen lọ́lẹ̀ kárọ̀ tó ṣe pé bẹ́ẹ̀ bá ti ń jẹ́ àlùsúnà ẹ̀rí ní ọmọ tì í kèé sàfà ní ọmọ tì í kí ní ọmọ tì í ẹ̀rí láti náà lọ́kùnrin àti kíni àti súnà ẹlẹ́kẹta nínú àwọn táwọn ọmọ ṣe fáwọn ẹbí khidmatuhum òun náà ni pé bàbá wa lówó àmọ̀ ṣáájò àmọ̀ ṣe bọ̀yì sí wọn wọ́n fẹ́ kó ma ọrọ̀ àga ọ̀sáró ẹran sílẹ̀ wọ́n fẹ́ ṣèyàwó òrówó fún wọn ìwọ́n náà bá wọn tọ́ ga ọba wọn ọba wọn wa mọ́tò tírọ́ọ̀kì tí wọ́n fi kó mínírààsì ó ti débẹ̀ láti okú ọ̀túnla bóòsè ń rù lọ́mọ sọ nítorí ìdánijàmá nítorí Allah kì í sọ nítorí àwọn ẹbí yẹn o torí ẹni yẹn lè má wọ́ọ̀sì ẹ̀ àmọ́ ma ń ṣe dáadáa sí nítorí pòfin wá ojú rere ọlọ́run wọ́n ní kọ́ ọmọ ọbọ̀ wọ́n ní ó ti yá olówó tó gbé kalẹ̀ níbi ìjọ ìdájí owó mọ́tò lọ́wọ́ lọ́wọ́ rẹ ọwọ́ mọ́tò ìdídájì ọfẹsẹ̀ kóregù Allahu akbar nítorí pé ọ̀fẹ́ jákúrẹ́ ní alẹ́kẹ́dìmá wọ́n lélẹ́ yìí náà wọ́n ní inú àwọn nǹkan tá a fẹ́ ni ọlọ́run bá aláyọ̀ sàn yẹn lẹ́sàn ọmọ sí kídìmá pẹ̀lú ara àti pẹ̀lú mọ̀ràn bọ́ọ̀bá lówó ọlọ́rọ̀ tó dá lẹ́nu ọmọ gbà wọ́n mọ̀ràn ẹlẹ́ẹ̀kẹrin istida ọ̀fàtìhùn ọmọ gbà wọ́n lálejò tí ẹbí bá ti ń bọ̀ ọmọ gbà wọ́n lálejò wọ́n sì kì bá lóhùn bí tọ́lákọ̀tì wájì ọmọ gbà wọ́n lálejò pẹ̀lú kọ́ ọmọ tújú ká ẹbí bá ti yọ ọlọ́ọ̀ká marihaba ahlan wa sahla ya welcome sir lẹ́yìn salamu alaikum wa rahmatullahi wọ́n bọ́dẹ̀ káàtù dáàdì ìyàwó ẹ̀kọ́ ọkù ẹ̀káàbọ̀ báwo la láti ayé wọlé kọ́ àwọn bàbá ń kọ́ lábúlé àwọn ìyá mi ń kọ́ àwọn àbúrò mi kọ́ àwọn ọmọ yín kọ́ àwọn ìyàwó kọ́ ṣòṣàbúrú ìwọ́n tó ti tú dúká àà wọ́n ti ń kọ́ lókọ̀ rẹ sínú àwọn tó ń àmọ́ tí ọkù rẹ yọ lọ́ọ̀kan àbábòrò ìyá ẹ ọkàn yọ dúró ẹnu báyìí ẹgbẹ́ta bàbá màrúfù ni láti bo màrúfù wo bàbá màrúfù Ìlọrin ládùúgbò ó ti dẹ́ ohun rẹ̀ máa ó ó ti mọ̀pá àbúrò bàbá àwọn olówó àlẹ́nu géètì yẹn o bàbá ni bàbá ni níbo ilẹ̀ tó wá ń bọ̀ sí ìtọ́kànnà àbíkó sí géètì ilẹ̀ ti sùn ah wọ́n máa rìn rú mọ́ má ti sọ́ọ̀bù àwọn tó ń sun yóò wọ̀ ìlú alákòóyè ó ṣe kí ni jọba yóò padà wọ̀ ná. bàbá tó lóun fẹ́ lọ́jọ́ kan tẹ́lẹ̀ wákàtí kan lókùtì yóò lò á ní mọ̀ kan ní ìyá kìíní ọ̀tọ̀ ní tí mo wá sí lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ yín ló ṣe kí ni ọ̀dọ̀ yín lọ́wọ́ wàhálà ti bá ọ wọ́n tó gbà lálejò yóò jẹja yóò jẹran ní yàrá tẹ fi sí ẹ bá tẹ́bẹ̀dì ẹ bá fọ tọ́lẹ̀tì eléyìí ni pé ẹ̀sọ̀kùn ẹbí papọ̀ ẹgbà lálejò ẹ̀sùn fún lẹ́bùn tí máa ń ṣe kí ni tí bá ń lọ ẹ̀dàsọ fún ẹ̀dàbàtà fún àwọn nílágbájá kí lọ́wọ́ wá sáà ń lọ tó ń bọ̀ báyà ní ẹbí ló ẹbí ni bàbá ẹlòmí àti ìyá ẹlòmí ìgbàwọ̀ ẹgbẹ́ lálejò kátó wá gbàwọ̀ ẹbí ìyàwó tó bá ti fẹ́ tí èfẹ́ rẹ bí rẹ kìí sí ìyàwó dáadáa o ìyàwó tó fẹ́ sokùn wọn bó ṣe wọ náà wọ́n ní ọkùn ti dé ẹ̀dàkùn inú ẹ̀rá sọ tí wọ́n wọ̀ yẹn ẹ̀ràn wọn lọ́wọ́ o ẹ̀wọ̀n kankan fún wọn ká máa ta o àbúrò yín lóbìnrin lọ́wọ́ nípa lọ́yẹn o ti sàlàyé látàárọ̀ ó ní ọjọ́ ìyá o ẹ fún ní bí one fifty kan kọ́ ọmọ fi má léjì o ìyàwó rẹ ìyàwó dáadáa nìyẹn ìyàwó yẹn gbà ládàá dèdè ládàá tí wọ́n gbà àdáàlú alàlùkáyìrì káfá ìlìhì. ẹ̀yọ́ màyá mi tàbádùn ọ̀tọ̀ ní ìmọ̀sókun ebí wọ̀ pẹ̀lú ká máa fowó ránṣẹ́ ọ̀tọ̀ ní kọ̀ọ̀kan wáàyè lásìkò tí ọ̀ráàyè kọ́ wa lọ lè kí àwọn ẹbí àbúrò mi mọ̀mọ́ wá kí ẹ yóò máa wò pé bọ̀dá ti lọ London lamẹ́ríkà tí ògbélé bọ̀ wá kí mi ìmáàmù stars tó gbélé wọn làwọn bọ̀ wá kí mi àwọn tó wọ̀ láàyè yóò kú lójú yàrá tó ṣe yẹn wọ́n kọ́ síbẹ̀ wọ́n kọ́ sínú bí ọba ṣe wọ mọ́tò wọ́n fẹsẹ̀ rìn ọ̀yàwó rìn ọ̀yàwó tó fi tó fi wọ mọ́tò àti yàrá àti bọ̀tà ṣáwùr ẹ máa ṣe mítí ẹbí ẹ̀yẹ bí tẹwà lẹ́kọ̀ọ́ èyí tẹwà Ìbàdàn tẹwà ní tẹwà ní tẹwà London Amẹ́ríkà tẹ jẹ́ bí ẹ máa ṣe mítí bó lẹ́ ṣe ràn àwọn yòókù lọ́wọ́ àwọn ẹbí yín táwọn ará lẹ́lẹ̀ ẹni tọ́rẹ̀ nu ẹbí bó lẹ́ ṣe sànú ẹ̀ sẹ́rí máa lọ sí bí àpèjọ ẹbí mítí ẹbí Ìbàdàn ni o kódà ó ní ládàjú kọ́ ọmọ kídùn wa lọ wọ́n ní kọ́ wá kọ́dàkùn kọ́ wá bá wa jòkó mítìnì ọwá ní ọ̀ka jùsù kùrán lọ́wọ́ kọ́dà bọ́ọ̀ bá parí rẹ̀ òní wá sórí jùsù kùrán tó ń kàún ọgbà ládá kò tó ládá tó ọgbà tó bá lọ lé jòkó ni jòkó mítìnì ẹbí torí jòkó mítìnì ẹbí wájibọ̀ ọ̀rọ̀ yẹn ni واتقوا الله الذي تساءلون به والارحام اتقوا الارحام واجب ọ̀pọ̀ wa àìkéwú àbí àìgbọ́rọ̀ ń jẹ́ ká lùsì àwọn aṣẹ ládá lọ́dọ̀ ọlọ́run tó bá ti dé bíbá yìí lọ́kàn máa dùn ni ẹlẹ́kẹ̀ẹ́fà mọ̀ṣáàdà ká tòun fẹ́ àfúrà tí wọ́n bá ń ṣe nǹkan dùnú ìwọ náà ọba àwọn kẹgbẹ́ ń bẹ̀ ọba àwọn participate wọ́n máa fún wọn ní excuse gbogbo gbà wọ́n bímọ àkọ́kọ́ ọ̀ráyè wá wọ́n bímọ ẹ̀kejì ọ̀ráyè wá wọ́n sì yàwó alákọ̀ọ́kọ́ olóbísì ẹlẹ́ẹ̀kejì olótíráàbù ó dé láti London padà láti Amẹ́ríkà tábúrò rẹ̀ ọmọ béèrè pé ẹ̀gbọ́n ẹlẹ́mbọ̀ wálé sí òsì adédìí kó mọ̀lẹ́ náà níbọ̀ yìí sì padà jọ kejì owó tíkẹ́ẹ̀tì àtọwọ́ físà tó gbà yẹn owó tíkẹ́ẹ̀tì àtọwọ́ físà tó gbà yẹn ọlọ́wọ́ fi tàlì jẹ́nà fún ni yóò kún lójú pé bọ́dà mi wálé láti London torí némi torí pé òun fẹ́ kó ma àbúrò ìyá òun wá láti Amẹ́ríkà nítorí pé òun ṣe máyàwó wọ́n ní gbogbo àti ni wọ́n bá ń dùn wọ́n náà máa wà ń bẹ̀ wọ́n ń sílé máa wà ń bẹ̀ má sì lára tó bá débẹ̀ má rojú ọ̀hún yọ ọlọ́ọ̀kan wáyé kó ní masha Allah tabarakallah ọmọ ya ilé lọ́kọ́ yìí ẹ wá lẹ́yìn kọ́lé ah ilé lélẹ́ yìí barakallah fi inú rẹ̀ dùn níta inú ẹ̀gbọ́n àwọn àbúrò òun ó dùn lérí orí tọ́lọ́ ń ṣe kíni tọ́lọ́ ń ṣe fún àwọn kan bẹ́lẹ̀ nínú mọ́tò ọkàn ń wókè wọ́n ń bèèrè pé ẹ̀dẹ́kun kí ló ṣẹlẹ̀ anísìn tó lóun ọkọ̀ ọyìn tó kọ́ tí ń pè wá náà ni àbí kọ́ máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láì da yín pé ọ̀dà ọkọ̀ lé ọ̀hún ọlọ́run lọ́mọbi tó ti rówó yẹn o tó bá padà gbọ́ ó ti jákun ẹbí ẹ̀rọ màyá mi kódà bí inú rẹ bá ń bàjẹ́ níjọ́ tí ẹbí bá ń ṣe nǹkan dùnú ọ̀wà bó ṣe ṣe kí ni bó ṣe máa rẹ́rìn-ín ọ̀wà ẹ̀rín ọwọ́ ẹ̀rin yẹn jáde nítorí kí ojú rẹ̀ kọ́mọ̀ bàmá túmọ̀ nǹkan míì lọ́dọ̀ àwọn ẹbí lẹ́yìn náà ta àṣìyá tó fún indal ahzan gbogbo gbà tí bá bá ẹbí ọlọ́mọdé àárí ẹnìkan lásìdẹ́ǹtì ni àbí ẹnìkan kú nínú ẹbí ni àbí wàhálà kan ọbẹ̀ nìkan nínú àwọn ẹbí wọn náà lọbẹ̀ ó lè bá wọn kẹ́dùn ẹkú ọ̀rọ̀ èèyàn ẹkú ọ̀rọ̀ èèyàn ọmọ ṣe wá sí fún wọn ò ní jọ́ jẹ́ pé inú rẹ̀ ọmọ wa dùn wípé ah mo débẹ̀ iná ti mú ìyìn sọ fún ìyìn sọ fún yín pé <laughs> yọ padà bàjẹ́ fún gbogbo dúkìá rẹ ti lọ bó ṣe wà yẹn ọmọ kan ti ń tọ́jú wọn nínú ẹbí wọn ọmọ kan ti ń tọ́jú bàbá rẹ àti ìyá rẹ náà ló ti lọ yẹn ẹ makamaka ó sì kàn wá ọkàn wọn náà ọwọ́ fi ń rẹ̀rìn ọ̀yìn yọ̀ lérí aburú tó bá gbọ́ òtìjákùn ẹbí ìṣúláwù láti bẹ́yìn nìyí lẹ́yìn náà tẹ̀mẹ̀rú dùnmùn wọ́n yẹ adẹ́tùmù tó bá rẹ̀ wọ́n ọmọ wa lọlẹ̀ kí wọn tó bá rẹ̀ bí ọmọ lọlẹ̀ kí ẹbí ẹ gbé lọ síbítù tó bá ti délẹ̀ wọ́n ló délẹ̀ o bọ̀dá ọ̀rẹ́ kàfáyà o ó ti délẹ̀ nìyẹn àǹtí ọ̀rẹ́ Ibrahim o ó ti délẹ̀ nìyẹn ẹ̀dáwójọ má máa wò ó pé ah, odidi owó oṣù kan wàhálà tí mo ṣe ni wọ́n ní kólẹ̀ yìí kólẹ̀ o nítorí ọjọ́ rẹ̀ wọ́n náà ẹ̀kí àgbẹ̀ fún ẹgbẹ́ lọ́dà fún olúkíà ẹbí jẹ́ ògbádùn ẹgbẹ́ lọ́sibítù ẹ̀dọ́ ti ẹ̀mọ́lọ́lẹ́wò ẹ̀rọ pòfíṣà fún ẹ̀sàwó bíìlì gbogbo eléyìí ó wà nínú àwọn nǹkan tó yẹ máa fi ń so okùn ẹbí papọ̀ kò lè rìn mọ́ ẹ ra kẹ̀kẹ́ fún ẹ wọ ẹnìkan tí wọ́n máa tì í tẹ́ máa sanwó fún ẹ̀yin yòókù lẹ́ẹ̀ máa dáwọ́ ẹni tí wọ́n máa tì í káàkiri torí gbogbo yẹn lọ bí iṣẹ́ ẹ̀lẹ̀ ráyè ẹ máa wá kí eléyìí wà nínú àwọn ìtàfẹ́sọkùn ẹbí pọ̀ ààrẹ ẹlẹ́kẹsàn ìsìláwù záàtì bẹ́ẹ̀ nìyí a máa parí ìjà tí máa ń lọ láàrin àwọn ẹbí àní máa dákun àbúrò bàbá mi mo fẹ́ wá rí yín lé mo rí pé yẹn àti dádì ẹ̀ ń jà ọ̀rọ̀ tí dáàdi ń sọ nípa yín kò tẹ́ mi lọ́rùn ọ wà lè bá bolo bàbá rẹ ọba sọ̀rọ̀ kódà àwọn dáadáa àwọn ọ̀rọ̀ dáadáa tí bàbá rẹ ọ̀sọ̀ gan ó tún sọ fún pé a bàbá rẹ ní èèyàn dáadáa ni wọ́n àṣetánì ló kó sí yín láàrin bàbá rẹ òṣèré náà kí ni wọ́n fẹ́ ṣe jàmá wọ́n fẹ́ sọkùn ẹbí ó tún wọn bá bàbá rẹ náà pé ọ̀dà àbúrò yìí ni ti ń bọ̀ yìí ó ní láti jọ́ ó ní àṣetánì lọ́fẹ́ wà wọn láàrin bàbá àdó sọ pé ọsọ bẹ́ẹ̀ ó ní mo fẹ́ràn òun ah wọ́n dà mo fẹ́ràn lóòótọ́ ọyá ló lépo wa ọyá ìlàdí wọn lè jẹ́ bọ́ wa ó ti parí ìjà láàrin wọn àǹtí rẹ̀ àtàǹtí rẹ̀ ti ń jà ọmọ ìyá rẹ̀ ń bá yẹ jà àbí ọmọ ìyá rẹ̀ ń bá bàbá rẹ̀ jà ìwé òní máa wá ni láti parí ìjà náà àlìjẹ́ náà ni ẹbí pọ̀ nìyẹn nítorí pé àmàgbà tí ọ̀yà alẹ́níyọ̀ pẹ́ kọ́yá alẹ́níyọ̀ ọ̀yà kó ni kọ́pẹ́ ọ̀kan náà wà fà wá ìmáàmù mọ́ṣídì kúbà asadik àwọn ti kúrò níbẹ̀ nìsín wọ́n láwọn ṣe wá sí nípa ìmáàsókò ẹbí papọ̀ ní mọ́ṣáláṣí kúbà kátó Madina wọ́n wá ṣe wá sí ẹlẹ́yà asiri wọ Magrib nígbà wá di pé wọ́n parí wá sí tí wọ́n pèrún tán sàmúlẹ́ bá tán wọ́n ṣe sùúrù díẹ̀ ìmáàmù yẹn ó wá rí àwọn méjì kan tí wọ́n lọ lè bára wọn ẹnìkan jòkó síbí ẹnìkan jòkó síbí àwọn méjì wá dìde wọ́n wá pàdé láàrin ojú ọ̀nà nínú mọ́sálásí yẹn wọ́n wá dì mọ́ra wọn wọ́n wá ń sọ ẹkún àwọn èèyàn wá wò wọ́n wá ń sọ ẹkún àwọn èèyàn wá wò wọ́n wá ń sọ ẹkún wọ́n dì wọn fábí ìṣẹ́jú àwọn èèyàn fẹ́ kí mọ́gìbì kankan lukú sáwọn wọ̀ kan pé ah, ẹkún ilé nígbà wọn nomi lójú tán nọba kẹrùn ìmáàmù wa pè wọ́n pé wá pẹ́ẹ́nì kejì ẹ wá kí ni ń pa yín lẹ́kùnrin méjèèjì lẹ́ka ó ní wọ́n láàyè ọlọ́wọ́n bá lówó àti ìní sábàbí ọdún keje ni abọ́dún kẹwàá ni eléyìí làbúrò bàbá mi ọdún kẹwàá ni tí mo ti bá sọ̀rọ̀ gbẹ̀yìn àmọ́ lọ́ọ̀ ni a pàdé sílẹ̀ àdúgbò náà láti ń gbé òun ò fẹ́ jóná ọlọ́run bí bàbá yìí ṣe ń wo lọ́ọ̀kan lòun náà ń wo tòun dìde eléyìí náà dìde wọ́n pàdé láàrin ọ̀nà wọ́n di mọ́ra wọn wọ́n di mọ́ra wọn. ìmọ̀mọ̀ wa ṣàdúrà fún wọn ní pétó iṣẹ́ ṣetán ló fi jẹ́ pé nínú àwọn ṣẹkẹ́ṣẹkẹ́ ṣetán òun náà ni kọ́ máa tìyàn láti jákun ẹbí nínú àwọn kan tí máa ń tú ìdè ṣetán òun náà ni kéèyàn máa gbé wá sí wọ́n àti tí wọ́n gbọ́ ìrọ̀lọ́run ló sábà bíi tí ìdè ṣètọ́n fi tú lára wọn. wọ́n wá lọ bẹ́ẹ̀ níjọ́ àlàmísì ni wọ́n ṣe wáàsí níjọ́ jimá sátọ̀dé sànńdé mándé ìgbà tó wá di ìrọ̀lẹ́ mándé èyí tó kéré èyí tó kéré jù láàrin wọn sọmọ pé àbúrò bàbá rẹ ní èyí tó kéré jù láàrin àwọn méjèèjì ó wá pe nọ́mbà ìmáàmù ipò ìmáàmù jazakumullahu khaira aláwọ̀ sàn ilẹ̀ sàn dáadáa aláwọ̀ bá aláwọ̀ lóyún sábàbí tí èmi àti àbúrò bàbá mi ta fi túká dáadáa ọ wà ní makibara báyìí a wà ní sẹ́mẹ́tì báyìí ìtẹ́ òkú ẹ̀gbọ́n bàbá mi tá a jọ wa níjẹrin à ń bò mọ́lẹ̀ báyìí. wọ́n parí ìjà níjọ́ thursday àbúrò bàbá rẹ̀ kú ní ìjọ monday àtọkùn márùn láyé náà parí náà o. bọ́bá ti kó nbí náà ní kọ́ padà sílé nísìn náà ní kó sì máa ń pe àbúrò bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá ẹ̀ àti ẹ̀ àwọn ọmọ ẹ̀ tẹ́jọ́ jà kó pè wọ́n pé ọmọ ìyá ó ti tánù mi ò já parí ẹ̀ o nítorí àníyàn pẹ́ kọ́ yá alẹ́ níyàn ìyá kó ṣe kí ni kò pẹ́ àmọ́ yọ padà yá náà ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ló ti jẹ́ pé nínú àwọn iṣẹ́ rẹ̀ òun náà ní ká máa ṣàtúnṣe wọ́n mọ́tò dákun mọ́ wọ́n bó ṣe parí ẹ̀ láàrin wọn ààrẹ náà ni al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar lábá ní tọ́jà ká máa pàṣẹ nínú ẹbí ìtí ọ̀dà ká máa kọ́ àwọn tó ń ṣe bídíà wọ́n ṣe ṣíríkù àbúrò ìyá rẹ̀ àbúrò bàbá ẹ̀ ń jalè ń mutí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ń ṣe yahoo wọ́n wọra o tí wọ́n bá mú tọ́wọ́ di ẹni tí ń padà lọ lè digun jalè tí ọ̀bá rí yahoo ṣe má gbogbo nílẹ̀ padà lọ lè dáwó lọ́sibítù gbogbo nílẹ̀ padà lọ lè dáwó ní police station ẹ padà rí wàhálà nípasẹ̀ ẹ máa pàkíyèsí àwọn ẹbí pẹ̀lú làákàyè àti pẹ̀lú hikma àwọn tó ń gbowó èlé àti mi ẹ má gbowó èlé má ẹ bọ̀dá mi ẹ má pè sákèsí kí ayé rẹ̀ àtọ̀run rò fi ní bàjẹ́ lẹ́yìn náà sọ́bùrù aláàzáhùn àwọn ará àwọn kọ̀ọ̀kan tí wọ́n burú ní ẹbí tó lè pé wọ́n máa ń lára wọ́n ní gbogbo ẹni tí wọ́n máa ń lára ní ẹbí abẹ́nìkan tó dé pé ìmọ̀ bínú ní ẹbí máa ń sọ̀rọ̀ ẹ̀yìn ní máa ń sọ̀rọ̀ ẹ̀yìn láìdá wọ́n ní ó ṣe sùúrù fún ni àìdá àti tiẹ̀ kò ní dìwọ́ lọ́wọ́ láti sopọ̀ ẹbí tóun bá ti ń ṣe àìdá kí lè wọ́n máa ṣe ìwọ́n máa ṣe dáadáa sí i àlàáfù wa anuhun wa salamatu sadr lẹ́yìn náà a máa ṣàmójúkù fún àwọn ẹbí ajẹ́kẹ́mi wa kó ṣe kí ni kó gba àyè wípé àǹtí tòsí ń tẹ́ ṣe tí dùn tọ́ba ti sọ ó ti tán wọ́n náà dàbẹ̀rẹ̀ kó fún wéjì orí ọlọ́run bá wa lẹ́yìn àdúrà wọ́n máa ẹ̀ sì fi dáadáa ránṣẹ́ fún wọn wọ́n sẹ́ndì owó sódà kan tiẹ̀ ó tún dá padà tún sẹ́ndì ẹ̀ ó tún dá padà tún sẹ́ndì ẹ̀ ó padà wá dá padà lẹ́ẹ̀kẹta ah, wọ́n má máa jó owó wọ́n máa jó owó ná àbí wọ́n sá máa já nǹkan kan mẹ́ tọ̀ ọwọ́ àfẹ́ra ìbùn kan ó lè gbé fún ta ní kẹ́gbẹ́ kí ìfún mi wọ́n lọ́gbẹ́já ẹgbẹ́ padà mú ó ní ìbáṣe bá túláàsì ni wọ́n tún gbé wá ó tún gbé sínú yàrá kí náà wá ṣe báyìí torí okùn ẹbí wọn lẹni tí bá ti ń ja ìwọ máa so bóun ṣe ń ja ìwọ máa so bóun ṣe ń ja ìwọ máa so ọba wa so bẹ́ẹ̀ di tí tó fi kú. nígbàdàn wá rí báyìí wọ́n ní ẹ máa wá ṣàdúrà fún wọ́n ní ọ̀kan náà sára sàlẹ̀ ó ní wàá ń sábẹ̀ kọ́ ní ibùkún lẹ́bàá ó ní gbogbo ọ̀nà tó lè gbà ṣe dáadáa sí ẹbí rẹ̀ tí ẹbí rẹ̀ bá ti ń di tí ń kọ́ ọwọ́ ẹ̀ lọ́sàfẹ́ kí ti ẹ̀kọ́ papọ̀ mọ́tò òun wọ́n máa wá òun ní wọ́ ọmọ fún kò ní fún ọ bọ́bá tó fún lọ́wọ́ fẹ́ yóò ní mọ́dọ́dọ́ òun kò sí níwọ́dọ́ rẹ wọ́n ní tó bá lè di gbogbo ọ̀nà tó gbà connect ẹ̀ wọ́n ní fàlà yẹn sódà bàbá dùà wọ́n ní kò tó bẹ̀ kó tilẹ̀kùn àdúà kádùà mọ́dọ́dọ́ rẹ̀ kò lè dádùà padà àdúà wúlà hùn ọmọ sàdúà fún wọn tó bá ti jí ọlọ́mọ bá ọmọ yá mi ti ń bínú sí mi ọlọ́mọ ọ̀rọ̀ ọlọ́kan àdìsí kẹrẹ mọ́jọ́ bàjẹ́ dáadáa tọ́lọ́run sọ fún mọ́jọ́ bàjẹ́ àti táwọn tó jòkó ti ọlọ́mọ bá lé lọ ọmọ sàdúà fẹ́ni tí ò fẹ́ rí ọ ẹni tó wá fẹ́ràn rẹ̀ nú ẹbí ń kọ́ wọn lára ìwọ̀ ní kọ́mọ sàdúrà fọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó wọ́n tó wá jẹ́ ẹbí ládàáyọ̀ tó wá pọ̀ màláìkà ọmọ aṣọ fún ọ pé ń tọ́ tọ́rọ fọmọ ìyá rẹ̀ kọ́mọ jẹ́ tiẹ̀ náà tó jẹ́ tó wọ́n ti jí lóru báyìí tó wọ́n ti sàdúrà fún ààrẹ tán tó sàdúrà fún àwọn òbí rẹ̀ tálókùn tó wọ́n sàdúrà fún àwọn ẹbí àbúrò mi mọ́tò tó fẹ́ràn ọlọ́mọ́sàjọ́ tẹ̀ lọ́wọ́ àbúrò mi ọ̀sẹ̀ kọ́lé ilé náà mọ́jọ owó ọmọ ìyá mi orí fífà ọlọ́run ọlọ́run lọ́ọ̀lù kan yín wáṣẹ́ lọ́bẹ̀ẹ́ wọ́n ti pèsè ìrọ̀jà o wọ́n sàdúrà fọmọ ìyá rẹ̀ lẹ́yìn kìí ṣe wọ́tọ́ mọ̀ pé ah, tó bá lọ Amẹ́ríkà báyẹn àti tó bá lọ kọ́tọ̀dù báyẹn tó bá lọ London báyẹn yóò wá jù mí lọ ah, ọlọ́run jáwọ́ òyìnbó gba fífà rẹ̀ padà lọ́wọ́ ẹ̀ ẹlòmí ọ̀sán lẹ́nu àwọn òwe lọ́kàn èyí ṣe bí tọ́da ẹni bá ti rìn aburú pẹ̀lú ẹbí rìn aburú pẹ̀lú ara rẹ̀ anábìíní àrùn ṣújúlẹ̀tò rahman anábìnrin ṣe rí ẹbí ìtàkùn ní ìtàkùn látọ̀dọ̀ ọlọ́ni ẹ mà tàkùn jàmá tá a bá wúgi ẹ wò tàkùn mẹ́sẹ̀ lọ́mọ́ra wọn tá a bá ti wúgi báyìí rúùtù rẹ̀ ẹ wọ́n ṣe lọ́mọ́ra wọn anábìnrin bí ẹbí ṣe rí nìyẹn ẹ ti lọ́mọ́ra yín àbúrò bàbá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ ọmọ ìyá ẹ̀ gbogbo àtàwọn ọmọ wọn anábìnrin ẹ̀ gbọ́dọ̀ já o torí tó bá ti já ààyè ti bá ìtàkùn yẹn nínú dáadáa tá a máa ṣe òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa kádàkùn tó tọ́lọ́wọ́ bá wa tá a máa ṣàdúrà fáwọn ẹbí má ṣe pè lẹ́bí o ànábì lọ́la wọn máa gbàdúrà yín tẹ́ ẹ bá ti ṣépè láwọn ẹbí yín tẹ́ ẹ bá ti ń ṣépè lẹ́bí àdúrà tí yín náà nígbà ẹni bá ṣàdúrà fẹ́ bí ẹni tó ṣàdúrà fún yàn lẹ́yìn ṣé kò ní ṣe dáadáa ṣe tó bá rí lójú ayé ìwọ náà lọ́sọ̀ fọlọ́nkọ́lọ́wọ́ àti tó ṣe ọ́ àmọ́ ọ̀ láǹfààní àti fèrèjì yín ẹ̀mí rẹ̀ sá lè síbẹ̀ ni bó ṣe àdúrà fún kọ́rọ́ bó ṣe àdúrà fún yẹn ẹ̀mí rẹ̀ ọmọ rọ̀ ẹ̀rẹ́ màyá mi ẹbí wa jáde láyé ìtìbáwò jáde ìfèhè kásìlá wa àti mi bọ̀dá ti kú o àbúrò mi dábọ́dá ti lọ o bàbá ti kú o ẹbí bàbá ti kú o ọmọ ọkùnrin mi ti sáláṣí ẹ̀ẹ́sìn lọ́bọ̀ jẹ̀máà níbo lẹ́sìn lọ jàmbá ìtẹ́ ẹ̀bù mọ́lẹ̀ ẹ̀bù mọ́lẹ̀ ilé ayé ọmọ ìlẹ̀kì yá ma ẹ wà sọ fọlọ́n pé ọlọ́run já tó ń pàdé láti jẹ náà nígbà tí ìbò mọ́lẹ̀ yẹn ẹ ti ṣe dáadáa táyé sí èyàn ti tán dáadáa olókùn tá a máa ṣe àdúrà wà sádàkà sádàkà àlùwárìdà èyí tó kù ni pé ẹ ẹ máa wá sàdúrà fún ẹ sì máa ṣe sàrà fún sàrà tó bá súnà nábì mu títí tẹ́ fi lọ lè pàdé nínú àlìjẹ́ndà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa láwùká náà sọ rọ́hìmì káfíra tó bá jẹ́ kèfèrí ni ẹbí ń kọ́ tó bá jẹ́ kèfèrí bá lè bí àbúrò yẹ sẹ̀lẹ́ ni ẹ̀gbọ́n yẹ abọ́gibọ̀pẹ̀ ni àbúrò bàbá àfọ́njálàbí ni tí ń gbé orí èèyàn bóòlù ọmọ sí pẹ̀lú kèfèrí tó sì jẹ̀bi kò sí tọ́kọ̀ wọ́n pẹ̀lú ẹ̀sìn tí ń sìn ṣe ẹbí sáni wọ́n mọ̀ sí dáadáa sí ẹ̀sìn tí ń sìn lò ní ṣe kíni lò ní bá ṣe ìyàwó asma ọ̀sọ̀fà nàbì ó ní ìyá mi ìyá mi asma ó ní ìyá mi ìyá káfíra mùsùlùkà ẹlẹ́bọ̀ọ́rán ni wọ́n yàrá ọ̀gẹ́bà tí sì yàrá sí ọ fẹ́ wá wò mí wò ó lóun fẹ́ wá kí mi afa àṣìlò ha ṣé kí n sokùn ẹbí pọ̀ anábì náà mùsùlùkà àlẹ́bí ní sokùn ẹbí wọ màmá rẹ ni bó jẹ́ ẹbí rẹ náà ó sokùn ẹbí nígbà míì ọ̀kàn níyọ lẹ́nu ọkàn rẹ nìkan tó gbé kíní sàkìtì èjìká tí ń kan lẹ̀kùn lé bírọ́dà nínú sàlámà lẹ́kùn àwọn ni wà alaykum dádì mo ní kí máa mú kíní ọjà yìí káàkiri máa ẹ́ ó dákẹ́dákẹ́ nù rẹ̀ mẹ́rin ṣe tiwa ẹ̀hìn àwa àti oníṣẹ̀ṣe làwa ìwọ ṣe mùsùlùmí ẹ̀hìn mo wá kí ọ ni ó lè àbómu wọlé ó lè padà tọ́ba lè padà ọwọ́ náà tọ́ba lè padà ọwọ́ náà dáàdi ẹ wọlé ẹ pẹ̀lẹ́ ẹgbẹ́ sáàkì yín sí ẹgbẹ́ kan bẹ́ẹ̀ kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ jẹ kí ló wù yín sọ́rí ọ̀rọ̀ oúnjẹ kan bọ́ bá wá ọ̀rẹ́ mi mo sì nídìí hundred thousand dáàdi ẹ̀ má kàn tìyín wa lọ́ba transfer hundred thousand síbẹ̀ pàápàá tọ́ ò gbọ́dọ̀ máa pé sàkì lọ́mọ wà lẹ̀ ẹni tí ò fi rí kalẹ̀ fọ́lọ́ èmi ni kí n máa wá fún un ní owó tó fi tọ́jú àlàáfíà rẹ̀ tí ó fi máa wá máa bọ̀ tí èso ọlọ́run ọ̀wọ́n ń lọ́ mọ́ra wọn ìwọ́n lọ́ lọ́ o ọlọ́run lọ bẹ́ẹ̀ ọlọ́run tí ó sì gan ìfún lójó ìfún lọ́mà òun ló sọ débi tó ti sọ níbi lọ́wọ́ àrùn òun ló tó sọ dédé aláàní ó ti ládàá sí ẹbí wa àníwẹ̀sì ti ń sìn àmọ́ tó bá ní àfà ọmọ ṣòwòjó ní ṣòwòjó ní sọwádìí tọ́ka ní sí ni pé a fẹ́ ṣe ọdún àjọbọ gbogbo tó bá ní tó bẹ̀rẹ̀ mí lọ́wọ́ ibẹ̀ ló ti wá sọ fún pé lákùn dín nìkan wọlé ẹ̀dín bàbá sẹ́lẹ̀ tí mo ṣe ń jọun mo fi wáyọ̀ ní ọlọ́run ni sẹ́lẹ̀ yìí dẹ́ni ṣe yìí nílẹ̀ ẹ̀sìn tèmi ìdí ọlọ́run wà lọ́wọ́ mẹ́rẹ̀ ẹ̀yin gangan pásánálì wọn ni kí n ṣe dáadáa sí yín àmọ́ wọ́n ní èèwọ̀ ni kí n ṣe dáadáa sẹ́sìn tẹ́sí kí ni tẹ̀sí láyé ní hakumullah ani lèdi lamu yukọ́ ti lókun fi dín wà lamu yukọ́ yìí kún mí ní yárikum à ń tabarruhum wa tuqsitu ilayhim inna la yuhibbul muqsitin ọlọ́run gbogbo àwọn tí ọba ti láwọn fẹ́ pa yín wọn ò sì lé yín kò ń lé nínú àwọn tí èsè mùsùlùmí ọlọ́run ẹ̀ sì dáadáa sí wọn gbogbo àwọn ẹ̀dá ọlọ́run non muslims tó wà láyé ọlọ́run ẹ̀sìn dáadáa sùn lókun gbà tí wọn bá ti fẹ́ parí tí wọn sì lè yín kò lè kájọ wá pé kèsèrè tó tún wá jẹ́ bí ó níwọ̀ pé jẹ́ ó jẹ́ èèyàn lọ́dọ̀ rẹ̀ ó tún ní ìwọ̀ pé jẹ́ ẹbí ẹ má jẹ́ àṣẹ̀sìn gbà o àbúrò màmá rẹ̀ wípé bẹ́ẹ̀ bá kírun ìní fún yín lówó ọjà nítorí sèyẹ kò nítumọ̀ ó fún lówó ọjà tán ó wàá pè é pé àǹtí ẹ̀yin náà wá ní lórúkọ jésù ta ló dá jésù àti òní ọlọ́run ni ta ló lọ́hùn ẹ̀yin jésù náà wọ́n tún pè fún wa ẹ̀yin náà wo tẹ̀ ń sọ nsìn ẹ̀yin náà wo tẹ̀ ń sọ ẹ lóhùn lọ ẹ tún ní mary ló bí ẹ ní ọlọ́run ló sì dá mary òun náà ló tún dá ìyá ẹ̀ yóò ní ẹ̀sìn náà ṣe ìwáyé yẹn mọ́ akẹ́wọ̀n ọ̀dọ́ ìṣòro là ń bá lọ ọ̀dà ẹ̀ máa bọ̀ wá kírun ọlọ́run mú sọ̀rọ̀ yìí kú òyìnbó lẹ́mọ̀ ṣe bó ṣe fọgbọ́n wọ síbẹ̀ nìyẹn kẹlẹ́gbẹ́ ọmọ wá fi pé kò ṣẹ̀ṣì lọ́mọ wá fi wọn bóyá ọ̀rà lọ́wọ́ àbí ònílà lọ́wọ́ ìbàjẹ́ kẹfẹ́ ní ọmọ sí dáadáa sí wọ́n ní Umar bin wọ́n ní àdébí àmọ́ òun ti fi ránṣẹ́ sí àbúrò bàbá tòun nínú ẹgbàá wa kan wọ́n ní olóhùn ti fi ránṣẹ́ sí ọmọ ìyá tòun tí wọ́n jọ bí òun tọ́wọ́ àdìmọ́kà ẹ̀gbọ́n màdínà làwọn wà ń gbẹ̀ ọmọ bùkátọ́ bu wa fi aṣọ ránṣẹ́ sí ọmọ ìyá ẹ̀ àbí ọ̀kan nínú àwọn ẹbí wọn tọ́jẹ́ kèfèrí pé kọ́mọ wọ àwọn sálàfù ni ẹja wọn àsàlàfíyà ẹ àsàlàfíyà ẹ̀yọ́ máa yá mi èyí ọmọ gbọ́ yí látara ẹ̀sìn tí ń sìn lóní bá ṣe kíni lóní bá ṣe ìjọ tó bá pè é pé kọ́ wá sòkú òní lọ ìjọ tí máa ń kó mọ ọ lọ àbí ìjọ tí máa ń tí máa ń sílé ọ lọ ìjọ tó bá lóun ṣe ọdún kérésì òní ṣe kíni òní lọ nítorí pé ó ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wọ́n láwọn ṣe ọjọ́ bíi ọmọ ọlọ́run àwọn àti gbàgbé lámúyẹ lídí wọ́n lámúyẹ olàdì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wọn ọlọ́run òbí mẹ́nìkan òbí wọ́n ṣe yẹ lẹ́kọ́lẹ́kì pọ́ọ̀tì arahim tó bá jẹ́ pé oníwà burúkú ìwọ nìkan náà lórí ààrẹ nínú ẹbí gbogbo wọn ti délẹ̀ báyìí ìwọ ni wọ́n pè gbogbo wọn pátá kọ̀ wá sí èèyàn rẹ̀ kan nù wọn tí wọ́n bá gbowó tán wọ́n tún máa sọ̀rọ̀ ẹ̀ láìda bí wọ́n ṣe ń wá wọn àwọn ọ̀wá ọ ìwọ́n mọ̀ sí dáadáa àwọn ń sábúrú tí wọ́n jẹ́ pé ipò tọ́lọ̀ ní wà ní nínú ẹbí tí wọ́n náà ọkọ̀ ti dáadáa rẹ̀ ò ní ṣe mọ́ ọwọ́ náà máa ṣe lọ ní o títí tó fi kú àwọn ọmọ ajá ìwọ́n máa sóni anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí ní lẹ́sàlẹ̀ wá sílù bìlì mọ̀káfì anábí ní ẹni tí sokùn ẹbí pọ̀ tí ọlọ́wọ́ bá aláà recognize tọ́lọ́wọ́ bá aláà tọ́fẹ́ra rẹ̀ tọ́lọ́wọ́ bá aláà mà lẹ́ni tí sokùn ẹbí pọ̀ kìí ṣe bìlì mọ̀káfì ẹni tó jẹ́ pé ẹni tó bá ṣe dáadáa sí nínú ẹbí nìkan ni máa ṣe dáadáa sí ẹni tó bá ṣe dáadáa sí nínú ẹbí òun náà ní ṣe kíni kò ní ṣe dáadáa sí a ní nínú ẹbí wa àpèsí méjì ni ẹni bá rí mi mo rí ẹni bá pè mi mo pè ẹni bá ṣe dáadáa sí màá ṣe dáadáa sí ẹni bá fún mi ni màá fún ó pè wọ́n sí méjì ànábì ní ilé ìsá àníwá sèbílì mọ̀káfì ẹni tó jẹ́ pé àwọn nǹkan ní máa ń ṣe dáadáa sí nínú ẹbí kìí ṣẹni tí ń sokùn ẹbí pọ̀ ànábì ní wàlákì náà lè wá ṣe láà wàlákì náà lè wá ṣe láà alladhi idha qut'at rahimuhu wa salaha àdébìlẹ̀ ẹni tí ń sokùn ẹbí pọ̀ òun náà ni ẹni tó jẹ́ pé yóò máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nínú ẹbí yóò tó máa wá ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí nínú ẹbí àdébìlẹ̀ ẹni tí máa ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe dáadáa sí nìkan àdébì ní lẹ́yìn sẹ́lẹ̀ wá ṣínú bílí mukafi àdébì ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nìkan kò sokùn ẹbí o kò sokùn ẹbí o wàlàkínà lè wá ṣílà gbogbo èèyàn ni wọ́n máa ṣe dáadáa sí nínú ẹbí èdè rí ẹni tí ò ṣe dáadáa sí wọ́n máa bá tiẹ̀ lọ arákùnrin kan wọ́n bá anábíwá Muhammad sallam ó ní ìnáli kọ̀láàbà ó ní eré anábì mo ní àwọn ẹbí kan asílùhùn èmi á máa ṣe dáadáa sí wọn wọ́n yẹ kùtà òun àmọ́ àwọn èṣe dáadáa èmi ń sokùn ẹbí àwọn ń jákùn ẹbí wà ó sínú iléhìm èmi àwọn ṣe dáadáa sí wọn níjọ wọn ìgbà bá ní ṣòro mo dúró tì wọn gbogbo àti wọ́n yóò ṣe ìhúná iláyà àmọ́ àwọn tí wọ́n aburú làwọn máa ń ṣe sí mi wọ́n yẹ halúna aláyè wọ́n máa ń wò mọ̀gọ́ sí mi wọ́n máa yẹ̀yẹ́ mi wọ́n máa sọ̀rọ̀ mi láì dáa wọ́n á lọ́mọ aléhùn sọ̀rọ̀ wọn láì dáa èyí máa ṣe sùúrù wọ́n máa wọ́n wàgọ̀ ìwàgọ̀ àbúrò rẹ̀ gbọ́n rẹ̀ mi yóò wàgọ̀ sí ọ yóò yẹ̀yẹ́ tó ń ṣe tó ń ṣe yóò yẹ̀yẹ́ ilẹ̀ tó wá ń lẹ́rù pẹ́ ṣe náwó yóò mọ̀ yẹ̀yẹ́ anábì sàrẹ́sàlá ni láyíká na kàmátà kúlù ka an na masu sífò umulmalla anábì sọ wájẹ́ pé bí wọ́n ṣe ń ṣe náà lọ sọ yóò anábì ni wọ́n mọ̀ ṣe dáadáa sí wọn dáadáa tó ń ṣe sí wọn yẹn ka an na masu ọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tí òun fún wọn ní eérú gbóná jẹ eru gbóná ṣé eru gbóná ẹ dákun ṣé ni dání ànábì ní wàlá yazalu máàka min Allah zahir ìwọ́n máa wá bá tiẹ̀ lọ ọlọ́run bá aláwọ̀ ní yẹ ní lẹ́ni tí ó máa sọ àléhìn màdúm tààlà záàlìkà lókùn ìgbà tó o bá ń ṣe tó ń ṣe ipá ọ̀tá ò ní ka ọ ogun wọn ò ní ràn ọ àṣàṣì wọn ò ní ràn ọ ojú wọn ò ní wọ̀ọ́lá. fọwọ́ irú sílẹ̀ rahim níparí ọ̀rọ̀ mi àwọn àǹfààní téèyàn jẹ téèyàn bá ń sokùn ẹbí papọ̀ alákọ̀ọ́kọ́ kúrìbàtò ìlàlá sàtẹ̀sẹ̀rù wà líyà min ìlà tó o bá ti ń sokùn ẹbí papọ̀ ọ padà di ọ̀kan nínú àwọn wòlíì ọlọ́ torí pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam anábì ní inna rahima sujinatun min rahman okùn ẹbí ìtàkùn ní látọ̀dọ̀ ọlọ́wọ́ba rahman ọlọ́wọ́ba aláàní máa ń wá sọ lákì ọlọ́wọ́ sọ fún okùn ẹbí pé ẹni bá sọ́pọ̀ wasaltuhu èmi ọlọ́wọ́ba ń so onítọ̀hún pọ̀ mọ́ra mi tọ́lọ́wọ́n bá ti súnmọ́ tí wọ́n náà súnmọ́ lọ́nkí lọ́dà ó di wòlíì ọkàn máa tẹ́wọ́ báyìí kádùn àrẹ ọmọ gbani okùn ẹbí okùn ẹbí yìí máa mọ̀yàn ya wòlíì torí ẹni tí ọba ní sùúrù kò lè pẹ́ bí mara ebi náà lásán látàárọ̀ yìí sì ẹbí ti sú ẹlòmíì wọ́n ti bá a débi pé ah imam ó tó ó tó báwọn ẹgbẹ́ tó ní ah sẹ́mi nìkan ni wọ́n ní súnmí lọ́sàn-án lóru wọ́n wá ní ọlọ́wọ́ bá a láà ọmọ ọmọ ìyọ́ ni ọmọ ọmọ ìyọ́ láàrin wọn ni ọlọ́mọ mọ̀ sí ọ níwọ̀n nìkan náà ló fi yọ ọ́ láàrin wọn ọwọ́ ayọ̀ ọ́ ọwọ́ akó lé ọlọ́wọ́ kọ́ ọmọ fún wọn ọwọ́ ni wọ́n ń dọ̀ọ́lá mo máa dúpẹ́ ní wọ́n padà lọ lè sinmi lọ́rùn nínú àlìjẹ́nà ọ̀kan jò ní ó ní mọ́mù tí wàá sí èmi o ó kò ẹbí tẹ́ máa ń sọ yẹ ah o kì ní ti wá gẹ́tà sí bì ah bẹ́ẹ̀ bá tún gbé oṣù báyìí wọ́n máa pè yín ni tọ̀hún pè yín tá ẹlòmíràn tún pè yín olóò ẹlòmíràn tún pè yín wọ́n ní àwọn tí wọ́n ń pè ọ yẹn wọ́n ní ṣòro ni o. ìpínpẹ̀ tí wọ́n ń pè wọ́ ìní ìṣòro tiẹ̀ ṣe é pààrọ̀ ìṣòro ṣe é pààrọ̀ ìṣòro ọba aláàkọ́ gbà lọ́wọ́ rẹ kókó fáwọn <laughs> kí wọ́n máa wá béèrè ní ọwọ́ wọn ah, ọlọ́wọ́n ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ mọ́nítọ̀ ó mú kan nínú méjèèjì ní máa ṣe sùúrù tí ṣe ń ṣẹlẹ̀ sí ọ ní sẹ́mi náà alámọ́sá wa ẹ wa o ànábì ni ọlọ́wọ́n bá ní ẹni bá ti sọkùn òun sọ di wòlíì wà máa ń kọta ákì ọlọ́ọ̀ni ẹni tó bá jákùn òwe bí kọta àtúhù èmi ọlọ́wọ́ ọba ńlẹ́kú ẹlẹ́gbẹ́ mi ńlẹ́kú ńlẹ́sẹ̀nu ṣẹ̀dán ńyọwọ́ lóòrọ̀ rẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ nínú àǹfààní òun náà ni kẹsẹ̀ tó ní sí wa tó lè ọmọrọ̀ àrísìkí ọ̀ máa wáyà káàkiri iṣẹ́ alálùbáríkà ọ̀nà ọmọ fẹ̀ ọ̀nà ọmọ àlà tẹ́yìn bá ń sokùn ẹbí papọ̀ gbogbo táwọn ó ṣèyí náà ó ṣèyí tó bá ti ká ṣe rọ́jú ṣe àdébìlẹ́ náà wọ́n máa gbà yẹn láàyè àrísìkì èèyàn máa lówó lọ́wọ́ àṣírí ọmọ bò lẹ́yìn náà ọlọ́run fún yàn lẹ́mìí gúngùn yóò wá sí àlùbáríkà sínú sẹ̀míyàn ànábì ní mọ́ni àhàbà àwọn yòókù sọ́tà láàbò fèrèsìkì gbogbo ẹni tó bá fẹ́ kí àrísìkì òun kọ́pọ̀ rẹpẹtẹ tí wọ́n tẹ́lẹ̀ fún yàn rẹpẹtẹ ní tí wọ́n tẹ́lẹ̀ ọ̀yàtọ̀ ní tí wọ́n gélé yàn lọ́wọ́ o ní tí wọ́n gélé yàn lọ́wọ́ wọ́n ní ọ̀yàgbàkínì àbí àtìdálẹ̀ fún ọ èyí tí wọ́n dálẹ̀ àlẹ́bìnrin mọ́ni àhábà ẹni tí wọ́n fẹ́ ayélujára aláwù fi rìsíkì kọ́lọ̀ ọba aláàkọ́ tí àrísìkì lẹ̀ fún wàyó sáàláwù fi àṣàrí yìí tó sì fẹ́ kí ẹ̀mí ìwógùn wọ́n fẹ́ kọ́lọ̀ fi àlùbáríkà sínú sẹ̀mí òun kí lè ọmọ ṣe fáliyọ̀ sílẹ̀ rahima kọ́ọ̀ sáà máa sokùn ẹbí pọ̀ máa fowó so máa fi so ọlọ́run padà fún ọ ládìsíkì ọlọ́run ọba aláwọ̀ sì jẹ́ mi lógún tọ́lá àwọn ẹbí gan wọ́n máa ṣàdúrà wọ́n máa ṣàdúrà kọ́ lọ́ọ́ mọ́tẹ̀tẹ̀ pọ̀ láàrin àwọn tí wọ́n mọ torí wọ́n mọ ipa ribiribi tó ń sin nínú kíni nínú ẹbí olówó ọlọ́tọ́ àmọ́ ọlájò àwọn olówó àwọn kan fọwọ́ ránṣẹ́ ni àwọn olè ṣáájò wọ́n lọ ṣáájò àádọ́ gbọ́ bí ìkànnì máa ń jowó lọ ìwọ́n fàálù rẹ̀ jowó lọ kí làṣírí owó ní sí jama kí làṣírí owó ọwọ́ ló lè jẹ ọ̀gà ó lè jẹ ọ̀gà gbígbẹ ọlọ́lẹ̀ kó òkúta òkúta mẹ́ta sínú omi abó olókúta ọ̀daràn ńbẹ̀gún àwọn tí wọ́n ń sin òkè Ìbàdàn kí ní kí ló dé tó fi délé bọ́ torí pé wọ́n nígbàgbọ́ nínú òkúta tó wù jáde níbàdàn àbí ẹni wá dé òkúta sínú omi tó gbà pé ọ̀nà òsì tóun bá ti lo òkúta ọ wọ́n gbà pé òkúta yẹn ó ní àṣírí kan tí ó lè fi yí ìsẹ̀mí wọn padà ọwọ́ lè ṣẹlẹ̀ bọ́ tí wọ́n ní ọ́ okuta olókúta tó lè túbá lọ́dọ̀ ọlọ́ ọlọ́mọsàjẹ́ òtúbá ọlọ́jẹ́ òtúbá kọ́mọ wọ náà lọ kí fi ẹ̀rọ màdá mi ẹlẹ́kẹta nínú àǹfààní àlìjẹsà mi jíjìn àmàlì wọ́n ní ẹ̀sán okùn ẹbí tó ń so ọ̀jẹ̀ nǹkan ẹ̀ láyé nínú àwọn àwọn ìyà tí ọlọ́run ọba Allah máa fi ń jẹ́ èèyàn látàyé lọ́run lérí àwọn ẹ̀ṣẹ̀ tọ́jú pé èèyàn jẹ́ ń bẹ̀ láyé ó lè jẹ́ yókù lọ́run kọ̀tí àtọ̀ rọ́hìn ká máa dákùn ẹbí wà ń wọ́n ní ẹ̀san ìwà rẹ̀ kó tó jáde láyé náà ló ti jẹ̀san dáadáa tó ṣe nínú ẹbí ọmọ rẹ̀ jẹ ọmọ ọmọ rẹ̀ ó kí ni wọ́n jẹ tó o bá fẹ́ dáadáa fọ́ra rẹ̀ nígbẹ̀yìn ayé máa ṣe dáadáa fáwọn ẹbí wọ́n náà padà jẹ dáadáa yẹn bó o bá jẹ àwọn ọmọ rẹ̀ ó kí ni wọ́n padà jẹ. nínú àwọn àǹfààní tó wà nínú okùn ẹbí òun náà ni pé ìgbà tó o bá ń fún àwọn èèyàn ìgbà tó ń ṣùgbà ìgbà tó ń ṣùgbà tó ń ṣùgbà ọmọ ìyá rẹ̀ tó rẹ̀ ìjọba rẹ̀ wọ́n náà wọ́n ṣùgbà rẹ̀ àbí wọ́n ṣùgbà rẹ̀ ìwọ́n tó jẹ́ pé ọmọ ń sànú àwọn èèyàn nígbà tó ń bẹ ní abarapá tó ń ṣiṣẹ́ tó lọ́wọ́ gidi bọ̀ wá ìbò ti di pé ó ti fẹ̀yìntì pẹ́sà tó ń fún ọ náà kò tó jẹ má oṣù ti ràn lọ́wọ́ nínú ẹbí táwọn náà ti di olówó ńlá ni wọ́n máa fún olówó náà fi jẹun owó ìtọ́ náà lọ wọ́n lẹ́sàn bọ̀ ẹ̀sán dáadáa sí ní fẹ́ni tí máa ń sọkùn ẹbí papọ̀ lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa ká lè bẹ̀rù ọlọ́run mahabbatu al-aqrabi wọn làwọn fámìlì wọn máa nífẹ̀ẹ́ yàn wọn máa nífẹ̀ẹ́ yàn tó bá ṣe dáadáa wọn máa nífẹ̀ẹ́ rẹ tó máa sọkùn ẹbí wọn sì máa ṣàdúrà fún ọ tí kọ́ lọ́wọ́ bá aláà kó fi àlùbáríkà sí ìsẹ̀mí rẹ àtọwọ́ rẹ lẹ́yìn náà al-khayru ya'ummu jami'a usra wọn ní tàbá sọkùn ẹbí papọ̀ yóò máa da fún gbogbo nínú ẹbí ẹnìkan nàró ó fà wá mẹ́ta àwọn mẹ́ta yẹn àwọn náà tó fà àwọn méjì àwọn méjì yẹn náà tó fà àwọn mẹ́rin mẹ́rin gbogbo àwọn ti dá fún àbí ọ̀dá fún àánú ẹbí àwọn tó wá sókun ẹbí pọ̀ wọ́n ní tọ́lọ̀ bá ti sànú ẹnìkan yóò ṣèrànà gbogbo wọn pẹ̀lú kádàrà ọlọ́run yóò jẹ́ sábàbí fún wọn lẹ́yìn náà yóò dáa fún àwọn ọmọ tiẹ̀ wọ́n ni wọ́n fọmọ tiẹ̀ náà sókè wọ́n ní inú àwọn àǹfààní tó wà fún ọkùnrin ẹbí òun náà ni pé èyí ọlọ́run fún yàn láwọn ọmọ dáadáa wàhálà tó ń ṣe yẹn ọlọ́run bá aláà yóò wá fi rọ ọkàn wọn màrin wọn àjọ màrin lẹ́yìn náà oṣù rẹ̀ kásìmà ọlọ́run fún ọ láti bọ̀tán dáadáa àtibábù kọ̀tí àtẹ̀rọ àhìmì àwọn nǹkan tí máa ń já okùn ẹbí tálọ̀ lè sára fún alhassad oníká máa lára ara wa wàlá takun hasidan ahadan aláàní hami sálì ilaha lẹ́bí àtọ́hù yòtíka wọ́n ní máa lára ẹbí o ẹni ọlọ́run bá ti gbé náà ro ọlọ́run fún ní gbajúmọ̀ ọlọ́run fún lásìkí ọlọ́run fún ní bàdà ẹ má lára o wọn náà máa tọrọ kọlọ́run jí tiẹ̀ náà ṣe kí ni ọlọ́run jí tiẹ̀ náà da àti tàwọn ọmọ tiẹ̀ náà bọ́ọ̀ bá ti ń lára tolútọ̀ wọn bá ti gbọ́pọ̀ ń lára wọn ọjà kun ẹbí lẹ́yìn náà azúlù mùsùlùmáàl ká ṣọ́ra pẹ̀lú owó owó máa ń jákun ẹbí ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ wọ́n jọ da bísíǹsì papọ̀ ìwọ àtàbúrò rẹ ẹjọ́ da bísíǹsì papọ̀ àbíkẹ́ ṣọ́ra kókó ẹbí ọmọ jà o sórí táàbúrò rẹ tó bá ti lò ń jìbìtì àwọn ẹbí ọ̀padà wà bọ̀ pé ẹ̀fí ilẹ̀ ọlọ́run kí ọdún bá lọ ọlọ́run kí ọdún bẹ́ẹ̀ lọ fún fóun ní kọ́mpìnì yẹn kó wọn máa ṣe kí ni kó wọn máa darí ẹ̀ wọn náà mójútó ó pọ́n lẹ́ kọ́mpìnì tá àwọn ẹbí sì ti parí ìjà tòun wà ní bò ṣe fẹ́ sàlàyé tó fi yé wọn báyìí wọn ni ẹ ti yé wa ó ti yé wa àní ìwọ́jọ́ wọn fọwọ́ mú yẹn kí wọ́n náà kọ́ fọwọ́ mú eléyìí ẹ mọ́tò tó fi ránṣẹ́ ó sì ní obùn níbi mọ́tò lọ́wọ́ mẹ́ta lọ́wọ́ wà nílẹ̀ yìí a ní eléyìí tìyàwó òun nì eléyìí tọ́mọ òun nì ọ̀kan tó a ní ọlọ́run kí ọ jù bẹ́ẹ̀ lọ. àfa ọmọ ìgbà kádà lára ni ìpa bá ṣe kí ni tọ́ba ti ká o ọ̀rọ̀ àfihàn wọn lẹ pé ọmọ ya wọ́n ní ìwọ ọmọ dúró mẹ́ a máa mọ́lẹ́jì eléyìí okùn ẹbí wọ́n ní owó máa ẹ ṣọ́ra yín tẹ́bà fẹ́ wọlé lọ́rùn ẹ̀fẹ́ kúkùn bí ọjà tẹ́bà dowó papọ̀ ẹ̀rà máa ṣe kí ni ẹ̀rà máa ṣe dáadáa ṣọ́ra yín alikibor ìgbéraga ìgbéraga ó sọ fún wọn pé àìgbọ́dọ̀ ṣe mítìn lórí ìgbà tí má dé ṣe àmọ̀ pé ọ̀tọ̀ làwọn tí ó ṣe mítìn ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ náwó bẹ̀ ẹ̀ ń ṣe mítìn ẹ̀ dúró ó ní tí ọba ó ní tó wọn bá dé ká má jòkó àbí láwọn kọ́ mọ bínú àlówó òsínlé ẹlẹ́nu sọ̀rọ̀ sórí ìgbéraga tó ń ṣe yẹn ọ̀dàkùnrin bí ó lè lọ bí ìkómọ ẹbí ó lè lọ bẹ̀ má ìyàwó tẹ́bí ń ṣe àbúrò bàbá rẹ̀ ò lè yàdọ́ wọn ò lè yàdọ́ wọn mọ́tò ní pé o ti dàáfà gbà àbó o ti di o ti doctor o ti di professor ẹ̀hẹ̀ o ti wà nípò ìjọba ìgbéraga wá gbé ọ wọ̀ bí ẹ̀wù òkókò lọ́dọ̀ àwọn ẹbí ọ̀dọ́dọ̀ wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́wọ́n gba apọ́tímẹ́ǹtì ìjọba yẹn tọ́wọ́ ti gbà á tọ́ba yìí yóò lè gbadé síbòmí ni kò tó lọ́dọ̀ àwọn ẹbí mọ́ tọ́wọ́ tó wá bá yóò tó máa já sójú ọ̀nà ẹni máa ń jákun ẹbí pẹ̀lú gbéraga àlẹ́ ànàníyà kéèyàn ọmọ tí ara ẹnìkan gbogbo àwọn ọmọ tiẹ̀ ní ń fún òun sì gbìyànjú lórí wọn ọwọ́ sórí sẹlẹbísínẹsì tó ń ṣe yẹn yóò mọ ọjà kọ ẹbí ìwọ ló ti já lẹ́yìn náà nìkan yàrá jẹmíl ká má ma oore tẹbi ṣe fún mi bó ṣe kó kéré tó ká má àfiṣẹ́tì ẹ̀ kí ló ṣe kí ló ṣe kí lára kí ló fún mi wọn ni mà ń jákun ẹbí tó ń tọ̀ bá gbọ́ torí kò ní ṣe mí mà àlùmánù ká má ṣe rẹ̀gùn tó má ṣe rẹ̀gùn wọn jákun ẹbí ilé fámìlì wa ẹ sábà pé mi mọ́kọ́ ta náwó àlẹ́ àwọn akọ́lé díìsì gbogbo yín ẹgbẹ̀ sí kó báàgì wọlé kálukú kó bẹ́ẹ̀dì wọlé lẹ́yìn bá ti bọ́lá àwọn gbogbo yín ẹ̀bá máa sùn lábẹ́ igi ẹ̀bá máa sùn nínú irun tí wọ́n lọ́kọ́ ní àwọ́lọ́ ẹni bá ń ṣe lègún yọjà kan ẹbí kó sì dáadáa fáwọn ẹbí kọ́ máa sọ fún gbogbo ayé wípé níṣẹ́ èmi mọ̀ sọ lágbájá dèèyàn tọ̀hún yẹn èmi náà mọ̀ sọ dèèyàn tọ̀hún yẹn èmi náà mọ̀ gbéga èmi ọ̀nà lọ léèbó èmi ọ̀nà lọ hajj èmi náà mọ̀ ra mọ́kà àá. ìyẹn tó àwọn tí ń ṣèlè gún oore yẹn ò ní ní ìlọ́dọ̀ wọn mọ̀ wọ́n ní mọ́lẹ̀bẹ̀ o pọ́pọ́ fún yíyó sọ̀rọ̀gún o yọ́yẹ̀ yẹ́ o lẹ́yìn náà dáwọ̀tù sí rahimi ìlàmà harama ulọ́ káàmà tí ẹ bí sí bí nǹkan tó yàmà tí ọlọ́wọ̀n fẹ́ ó ní kí wọ́n ṣe mọ̀lúdì ó sì pẹ̀pẹ́ bídíà ni mọ̀lúdì bídíà sì ni inú náà ni máa ń já sí mọ́ wá ní ìwà ọwá sọ dìjà tàbí ọdún àjọbọ ẹ̀wọ́n bínú pé lágbájọ́ wálé ó sì lọ́wọ́n bá oyin ṣẹbọ òun ti dálù súnà ẹ̀yin lè jẹ́kùn ẹbí kẹsọ̀ òun ẹ̀yin lè ń pè síbi tí ọ̀dà ẹni kọ́ máa ń sóògùn kọ́ máa ń sí gbẹ́rẹ́ ọlọ́wọ̀n ọ̀sẹ̀ bọ́mọ́ ẹ fún lásán òkú ẹni kílódé tó wálé kọ́ wá jó kọ́ máa wá lùlù fún òkú tí ń bẹ lábẹ́ sàárè nínú òkùnkùn lágbo wa pátá ẹ̀dá kòtò tọ́lọ́wọ́n bá àlá tẹ́bí bá ti ní ká wá ṣe tọ́lọ́wọ́n bá àlá ọ̀fẹ́ àní ṣe o ká má ṣe ah, ni àmì mi náà ọlọlé torí ẹ̀ ló ṣe lọlé àmọ́ ọba wọn participate àyíkò ti lọlé náà wọ́n gbà pé wọn náà ti wọ̀lú igbe ọdún lọ́wọ́ ṣe kí ni lọ́wọ́ ṣe ànídá wọn lóhùn tó bá ti jẹ́ pé ìtọ́lọ́wọ́n bá aláwọ̀ fẹ́ ẹni tí wọ́n ń pè wá ti ń bínú tó sì mọ̀ pé kò bá àkídà tiwa mu bàbá kan kú nu fámìlì nsì wọ́n ní ká máa dá ọjọ́ kẹta ọjọ́ kẹjọ tani ọ̀wá dárú ẹ̀ Khadija kú bóòlù anábìsì sọ̀fọ́ rẹ̀ Hamza kú bóòlù anábìsì sọ̀fọ́ rẹ̀ nígbà wọn ṣe wọn tán ní tẹ́lẹ̀ wọn pè yín da wọn ò ṣe kankan mọ́ lẹ́yìn kan mọ́ sàdúrà fún wọn tó bá dẹ̀ lówó kan fi tọrẹ lókèta lókèjọ òní lọ́wọ́ wọ́n sì mọ̀ pé wọ́n àtìyàwó rẹ̀ níṣẹ́ kí ni ẹni wa tí wọ́n wá ń kó mọ́ kọ́ ó ti kọ̀ sọ́la ló ti débẹ̀ wọ́n bá ń ṣèyàwó wọn sílé ó ti kọ̀ọ̀lá ló ti débẹ̀ ọmọ arugi ọmọ aru omi ọmọ aru mineral ọmọ gbé oúnjẹ ká ọmọ aru kólà káàkiri tẹlifíwọ́n gba àtúntò kó bẹ́ẹ̀ yẹn wọ́n ní alùsùn nani jẹ́ kí wọ́n mọ àkídà rẹ̀ àti ìbádà rẹ̀ fún ọ nínú ẹbí wọ́n jẹ́ dàpọ̀ ọ̀n sáwọn o fún wọn nígbà tí wọ́n ṣe ń tí ọ̀dà wọ́n tí wọ́n ṣe ń tọ́jà ò tó fún olówó wọ́n wọ́n ní àwọn ah, làwọn kọ́ ní ẹ̀sìn tí wọ́n ṣe yẹ jẹ́ ká mọ̀ pé bábá ti ń sòkú tí wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ ò ní débẹ̀ ní bá ti ṣe tọ́yapa àtàlà sóòdán ni èrò burúkú wọ́n ní ká jìnnà sí ní máa jákọ̀ ẹbí kọ̀ọ̀kan rò pé ah, bróda rẹ tí òun pè tí ò gbé kọ́ọ̀lù rẹ̀ Eh, mo ti mọ̀ pé kò ní gbé eh, torí pé eh, ọlọ́run ọba fún un dà wá lọ torí ẹni òjò gbé kọlù mọ́ ẹni tó sì ń gbé kọlù rẹ̀ bóyá ń ṣàdúrà lọ́wọ́ bóyá ó sùn bóyá wà ní tọ́ílẹ̀tì bóyá ó bísì bóyá kò sí ibi tí fóònù wà wọ́n sì ti ó ṣe kí ni ó ti pinnu wípé bó ṣe wà yẹn ọmọ ọmọ kò ṣe kí ni kò gbé ni. àdájọ́ ìjẹta àárín bíi ọmọ tá a bí òdùnmọ́ ni ó béèrè kí ni ń ṣe ń bolówà kí ló ṣẹlẹ̀ sí ọkàn ń dájọ́ èrò burúkú yẹn tí wọ́n ti wá máa ṣe a'udhu billahi mina shaitanir rajim alikọ́síra ẹni tí tí ń bá ń jákun ẹbí tọ́ ibù kabira ẹlẹ́sẹ̀ ńlá ni ń tábà tábà Allahu alayhi qabla al-maut tó bá túbá ọlọ́run ṣe kí ni ọlọ́run gba tútúbá rẹ̀ at-taibu mina dhanbi kama la dhanba lahu ẹni tí máa ń túbá lórí àwọn ọlọ́wọ́n bá aláwọ̀ fẹ́ríjì wọ́n pèsè náà rẹ̀ nígbà tí ò sí rí mọ̀rọ̀ wá lórúkọ Allah subhanahu wa ta'ala gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìjọsìn ká máa ń sọ ẹbí pọ̀ ẹjẹ́ alọ́ lè fi kúnnù ìjọsìn wa kálíbà aráàánú ọlọ́run láyé kálíbà aráàánú ọlọ́run bá ń jọ́lì kìyàmà táwọn bá wọná níjọ́lì kìyàmà táwọn bá sẹ̀sìn lé ayé ẹni bá ń jákun ẹbí ọlọ́run fi sẹ̀sìn lé ayé ọlọ́run sì wá fi wọná lọ́run ẹni bá ń sokun ẹbí papọ̀ ọlọ́run kẹ́ lé ayé ọlọ́run tó wá kẹ́ pẹ̀lú àlìjẹ́nà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 ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار